that shouldn't be. Trying to find my way back. Trying to find my way back. Trying to find my way back. Colidera. Trying to find my way back. Trying to find my way back. Trying to find my way back. kó dẹ̀ra kó dẹ̀ra. Òkùnkùn ṣú lọ́nà mi mọ̀nàmọ́ná òde kọ́ ẹlẹ́dàá má Tambi sana Èmi nìkan ni mo rin ìrìn àjò yìí Ìwà ló lè tán ìṣiṣẹ́ mi Wàhálà tí mo fọ́ra mi fà Ìyá mi nínú àjàgà yìí Ẹlẹ́dùn I'm trying to find my way back home. Ooh, toy mole son of me, toy mole for me, yeah, you are. ṣẹlẹ̀ tó jí mi pé kí n má bọ̀. ìfẹ́ disturb ẹnu mọ̀ pé tá a bá ti bẹ̀rẹ̀ praise and worship fúnra ẹ ló máa ń ṣe. ṣó dìde àbó dìde ń sìn. morning. wọlé bá dé wọlé ká ti bẹ̀rẹ̀ báyìí. a máa bẹ̀rẹ̀ náà ni a máa bẹ̀rẹ̀. ní orúkọ Jésù. àmín àmọ́ sọ̀rọ̀ má gba àdúrà yẹn lẹ́nu mi mi ni mo bèrè ló jẹ́ kí máa ṣe àdúrà mi lè wá wá ṣe orí ọ̀fẹ́ fún wa. Ah, mo pàdùn àti ẹ̀ sin ò ní fi Yorùbá pray ọmọ yìí ò ní gbọ́ Yorùbá o Yorùbá lédè wa o. ṣé ìwọ náà gbọ́ nǹkan tó sọ ń sìn. mo gbọ́ Yorùbá ṣé kò dáa fílẹ̀ jọ. Ah, mo ti gbọ́. Father, we thank you. Thank you, Lord. We give you praise, we adore you. Thank you, for a beautiful morning. We thank, thank you. for a beautiful day. Father, accept our thanks in Jesus' name. Amen. Almighty King of glory, we commit our day unto your care. Mo bá wọn rìnrìn àjò, mo bá wọn gbé gbèsè that I shouldn't go. ṣẹlẹsẹ ọmọ rẹ. bébì kí ló dé tẹ́ fẹ́ dúró débi mọ́ náà. kí ló dé tán fẹ́ dúró dé máa wo mi mọ̀ pé time ti lọ mi mọ̀ pé ti rẹ́dì. <laughs> báwo ló ṣe fẹ́ mọ̀ pé time ti lọ abẹ́yìn ìyá wa kọ́ ni wọ́n tó jẹ́ pé tó bá ti jókòó sí di make up tó fẹ́ múra báyìí ó lè lo three hours lójú kan tó ní dìde wo time tí wọ́n sọ pé o mọ̀ pé ó ti lọ yẹn time yẹn ṣó mọ iye nǹkan tí mo ti fi ṣe láàárọ̀ yìí láfítà tó mọ mi múra tán mo ti pe contractor láàárọ̀ yìí láfítà tí mo máa pe contractor tán mo tún ti pe wọn lọ́fíìsì pé kán tún sáré bá mi lọ sí site kán lọ bá mi ṣe nǹkan ah, ah, ṣó mọ iye nǹkan tí mo ti ṣe ẹ má wọrí má wọrí I was just trying to look good for you àwọn ah, oh, wá tiẹ̀ kan wá tiẹ̀ come, kankan pa bí mo look like yìí náà Show me you look good. look good for me. yes. láti àárọ̀ tílẹ̀ máa fi ṣú àbáwọn kọ́sítọ́mà ẹ̀ tó máa wá kọ́nà máa rí ẹ tílẹ̀ máa fi ṣú. lọ́jọ́ wà romantic. let's go mo ti gbọ́. <laughs> Uh-huh. my baby. kí ló tún ṣẹlẹ̀. do I look good. Oh, I always look good. Ṣé ọkọ mi ọkọ mi gangan lele kọ́ kọ́ kọ́ máa gẹ̀ ọkọ mi. I love you. Have a nice day. Mo ti gbọ́, kò sí wàhálà. Yeah, let's go. Let's go. Wait. Ah, kí tún ni. who will you follow me or your daddy. ṣó ti tán ṣé nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn. come jọ. o ti ń kọ́ ọmọ mi nǹkan kúkọ ìka òṣì. i love you kò ní nice day. Mm-hmm. bá wọn rìnrìn àjò. bá wọn gbé gbèsè that I shouldn't have gone, that shouldn't be. Mo bá wọn rìnrìn àjò, mo gbé gbèsè that I shouldn't have done, that shouldn't be. Trying to find my way back. Trying to find my way back. Trying to find my way back. Cold girl. Congratulations. Ah. Yeah, yeah, yeah, bro. Uh, but kí ló ń ṣe àwọn pípù ìgbà tó mọ̀ pàwọn náà máa fún reason tó ṣe ń gbé wa sincerely mi ò ah, but ó ṣeé ṣe kí wọ́n ti ṣe underground investigation Kwa wá rí a competent lórí iṣẹ́ kí iṣẹ́ tá bá ṣe wọ́n dẹ̀ mọ̀ pé a gbéraga. ẹ̀bọ̀ last time tí mo wà ní ọ́fíìsì wọn wọ́n ṣe wùwà sí kò fún mi ní òbẹ́ ni kò máa fún wa. neither was I but uh, what I can say is that um, this is God's turnaround for us on this job and we have to sincerely thank God. Mm, mm, yes, uh, that is going to be better ìgbà wo nìyẹn. ó bẹ́tà o tètè ṣe and then láti celebrate ilé dáadáa <laughs> this is a big one for us <laughs> ṣé n padà sẹ́nu and then láti ṣiṣẹ́ ti bí yẹn o. of course <laughs> what you give to life is what life would give back to you what goes around. will surely come back around. A boomerang will go as far as thrown, but it will come back home. Oh. Don't you have female stores here? No, ma. We don't sell female stores here. We sell strictly men's wear. ẹ lè ra fún ọkọ yín tẹ́bà dẹ̀ tí màá rí ẹ lè ra fún fèrèsé yín or better still your dad or àwọn àbúrò yín. Kíkọ̀ sí náà. I'm trying to do something. I'm Sorry, please, can I make use of your phone? Why? Wow. Um, mo ní láti make urgent call kan fún mi láti kú oh oh oh no Sorry. fine it's fine thank oh, you. Oh, sorry. mo bá wọn rìnrìn àjò mo bá wọn gbé gbèsè that I should um, also to lock please can you help me unlock it that shouldn't be mo bá wọn rìnrìn àjò. mo that I shouldn't have done. That shouldn't be. Thank you so much. Trying to find my way back. This is so nice. Trying to find my way back. Trying to find my way back. Thank you so much. All right. I'll come back to Let us do Trying to find my way back. All right. Trying to find my way back. trying to find my way back. Kodera. Kodera. Hmm? This has to stop. What's that? The idea of Kimama màá máa serve nínú bedroom. Why thought she need join wa ní dining wà wá ní kí màá gbóúnjẹ tẹ wá bedroom? Ó wrong now. Bedroom is bedroom. Dining is kéèyàn jẹun. Why tó ṣe máa mix it? You like it? Bàṣẹ́ o kàn máa ń mọ̀ mọ́ ni àbúkù jẹ́ kí n kàn provoke ẹ mọ̀ pé ok ó wà nílé àbí ibì kan wà tí èèyàn ti gbọ́dọ̀ jẹun no tó bá jẹ́ dining jẹun tó bá jẹ́ inú ilé wà jẹun ó lè jẹun nù kitchen ẹ ìwọ ló ní ìnáwó. my dear all wrong actually your bringing but tó bá ti rò pé ò ní stop then èmi náà ò ní gbóúnjẹ wá fún ẹ mọ́ mi ìṣeré o. ok o fẹ́ sọ̀rọ̀ sí o sọ pé actually upbringing so upbringing mi ò da rárá. mi sọ pé kò da mọ nǹkan tẹ́lẹ̀ téèyàn bá ti gbà láti kékeré ni because àwa ń sìn wọ́n fi dining kọ̀ wá ni báwo ma ṣe máa gbóúnjẹ bá inú bedroom mi ò láìkẹ́ tó bá ti mọ̀ kó o ní change èmi ò ní gbóúnjẹ wá fún ẹnu bedroom o. nǹkan tó sọ ọdún mi náà dùn ìyàwó mi nìyẹn bó ṣe mọ àwọn kankan wà torí màá tí mo máa ń rò bíi pé kò sí nǹkan tí màá ṣe kò lè dùn ẹ o tún máa fi rẹ́rìn-ín àpò máa sọ àdè máa dá pàrọ̀ dẹ̀ máa tán bó ṣe tòbí sẹ́nsẹ́ ṣé kò sí nǹkan kan tí mo lè ṣe tó lè dùn ẹ jẹ́ kájọ jẹ́ kájọ serious o ṣe é ṣé nǹkan kan wà tó jẹ́ pé tí n bá ṣe ó máa bí ẹnu àbí kò kàn tiẹ̀ sí àbí bó ṣe rí náà yóò kàn gbà mí pé ìwọ ló mọ̀ máa ṣe bó ṣe wọ̀ ẹ́ lọ àbí kọ̀ọ̀kan wà tó yẹ pé ti bá ṣe ó máa dùn ẹ́. wo bíbí mi ò feel pé nǹkan tó lè ṣe tó lè dùn mí wá mm-hmm. because ọkọ mi ni ẹ ayọ̀ mi ìfẹ́ mi you are my world mm-hmm. the only man I love in this world tí bá bínú gan-an àti ti sáré gbàgbé ẹ̀ ni tó bá ṣáà ti fún yàn lóyún ìyẹn ni problem lè wà tó bá ti fún yàn lóyún àwa òkè. Okay má lọ fún yàn lóyún o. ọ̀rẹ́yìn tèmi orí kò gba agbára rárá tó máa sọ kẹ́yìn mi gba àlejò ó gba kinní kan kó gba kankan tí àgbọn ò tí ì tèmi gan jókòó débi tí mo fẹ́ sún fẹ́ níbọ̀dì wọ́n náà ṣáà rí nǹkan tí mo pọ̀n jọ nítorí ọlọ́run wọn ò ní pàrọwà burúkú fún ẹ jẹ́ kí èmi máa wọ̀. wá náà nǹkan tá à ń sọ àti ìsọtàn jẹ́ ká parí ọ̀rọ̀ tá à ń sọ náà. bébí àti sọtàn ṣáà máa fún yàn lóyún. a ní o ẹ wọlé o ah. ọ̀rẹ́ kan ni mò ń gbóhùn yìí ọ̀rẹ́ olúwa rọra ayé ọlá ṣé dáadáa ni ìjọ wọn pẹ̀lú àwọn ọmọ mi ń kọ́ ah, ah, ayé ọlá ni tẹrù tẹ tún rù yìí. yìí ó wá pọ̀ jù ó kó gbogbo ìgbà mi ó kó tọ́jú mi o. ó jẹ́ ọmọ ẹ ṣé o ọmọ akẹyìn ọmọ àṣìkẹyìn o ẹ̀yin náà jẹ́ wọn ọmọ pẹ́pẹ́pẹ́ o ah ó ga o. ẹ jẹ́ kí n bá yín ṣa ìwà yìí èmi dẹ̀ ni mo máa ṣe kí n tó lọ mo promise yín. irọ́ o ṣó wà ní pẹ́ délé. màá pè wọ́n ẹ má wọlé. ọjọ́ wo ni mo túmọ̀ sí bá tún yọjú ẹ ṣeun o ah, ah, ah, tó o. mo máa wà pẹ̀lú mọ́mì ìdálẹ́ ni o. oh so omi pe o máa wà lọ́dọ̀ wọn dálẹ́ nìyẹn àbí èmi mọ̀ táyì méjèèjì bá ti fojú kanra yín báyìí ìjà ti tán nìyẹn ẹjọ́ máa sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ bí kọ́rọ̀ má tán ni. <laughs> ìwọ ló máa lọ mú bọ̀sùn ní school. so omi pé mi ni mo máa lọ gbé bọ̀sùn àbí màá máa lọ gbé school a máa sọ tara wa no problem. ṣé ọkọ mi ẹ má fèbi para yín o. ta ló fi fẹ́ pa. ìfà tó bá máa fi dé a máa ti sanra wa kàn wò ni pé lẹ́nu kí nǹkan jáde kí n wọlé ẹ ti tó báyìí. <laughs> mo jẹ́rìí ẹ kò sí problem. yeah i love you i love you. i love you more. okay then. all right bye darling. <laughs> ó ní kí n kí yín o <laughs> wọ́n ti yọ̀ǹda mi. Ah, ẹ ṣé mo dúpẹ́ kú tọ́jú mi o o máa ṣì kẹ́yìn náà o. àmín. Eh, wo olùkúkú mú mi bí ìyá ọkọ ṣe ló mú mi bí màmá òwúwa ìyàwó nulẹ̀ yìí bí ọmọ ló ṣe ń wùwà ọlọ́run á dẹ̀ tọ́jú ẹ̀yin náà. lágbára ọlọ́run nínú ilé ọmọ mi wà á pẹ́ pẹ́ pẹ́ èṣù oníyà yín o gbogbo ohun tọ́lọ́run bá yàn dá fún yín ní ọmọ ọlọ́run á bá mi wò wọ́n ah, ẹ ṣé o. Yes ẹ kú tọ́jú mi o ọmọ atọ́jú ẹ̀yin náà o ẹ dàgbà o ẹ dògbò o iṣẹ́ yín ò ní dí bàjẹ́ o ẹ máa lọ sókè òkèkè báyìí lọ́wọ́ yín máa máa lọ. àmì mo bí. mo bá wọn rìnrìn àjò mo bá wọn gbé gbèsè that I shouldn't go. ẹ kú jùkú sàn. yàrá báwo lè. oh that's good. Ah, ah. fún mi ní pẹ̀lú lọ́wọ́ ẹ̀ mo ń gbé fàìbọ̀ lọ́dọ̀ mi kò sí pẹ̀lú lọ́wọ́ ẹ̀ so kí n ló tọ́dọ̀ mi àbí kò sí wọ̀n mi tó bá ti ń gbé fàìbọ̀ níwájú mi máa mi sọ pé òun fi pẹ́ẹ̀nì ẹ̀ sí o. ẹ̀ẹ́mí máa jáde ń sìn so tí má dẹ̀ máa fi dé mẹ́sàn kó ti parí iṣẹ́ tó ń ṣe ti parí ẹ̀ o má jẹ́ kí n dé kó sọ fún mi pé kìnìún kan náà jẹ́ kó ti ṣe tán okay you can go. yes sir mi ti rí aláàtì láti jẹta sá. pé o rí aláàtì láti jẹta. ọ̀tọ̀ sí. ẹ̀ẹ́n ah wọ́n gbàgbé nìyẹn o ẹ̀bọ̀ ìjẹta náà ti pẹ́ jù rí alert láti jẹta ó complain bíi pé àbí o ti rí tipẹ́tipẹ́ kí ló tó láì kówó tó yìí ó torí ẹ̀ ló ṣe mú pẹ̀wọ̀n abo ṣe ń bọ̀ torí ẹ̀ ló ṣe ṣe nǹkan tó yẹ kó ṣe wò pé à tẹ́ bá ti sanwó iṣẹ́ ẹ̀ ní gbaṣẹ́. rárá sàkóso <laughs> mo ní ìrọ́yìn létí náà. ok no problem mo máa rówó ẹ lẹ́nu ẹ kúṣẹ́ owó yìí náà ní tí ìrẹ́ àlàbí ah ah kò sẹ́nìkan tó tiẹ̀ fẹ́ ṣe nǹkan kan ọ̀fẹ́ rárá ìjẹta sí ni tí ìrẹ́ àlà àtà máa kọ pòpósà àtà máa ṣe gbogbo ẹ̀ tá ní tí ìròfó àní <laughs> complain ọ̀gá tá ọ̀gá ọ̀tà. náà tó bá rí fẹ́ náà la ṣe máa ṣe yẹ yẹ yẹ ṣe ṣe fẹ́ náà ni no no problem all right. Okay, sir. Yes, sir. park motor, say motor Security. Sir. Ta ló park motor, síbi? I think báyìí ló pa park ẹ̀ kò pẹ́ tó park ẹ̀ ń sin ìtàn lọ báyìí. Ó dẹ̀ ń wò wọ́n ràn ó lájú ẹlẹ̀ síbẹ̀ yẹn téèyàn fi ń park mọ́tò láti block àwọn èèyàn báyìí. So my friend, jáde ń sìn, màá ṣe máa dúró kí ẹnìyàn wá gbé mọ́tò kúrò àbí. Kò sí problem. Bá mi pè kókó to gbé mọ́tò àmì ògùn wọn ti gba nọ́mbà wọn ṣá mi wọn ti gba nọ́mbà wọn ṣá ẹ má bìrì mi wọn ti gba nọ́mbà wọn. ọ̀rọ̀ ti gba nọ́mbà ẹni tó pàdé. bẹ́ẹ̀ ni sà. so tí o bá ń ṣe mí náà mo fẹ́ jáde ṣe bó ṣe máa fẹ́lẹ̀ ní àná. a máa rí nǹkan ṣe sísà ẹ fún táìmù yóò kí sáyé wà wọn síbáyìí. irú ẹ̀rọ kò wọlé ní tàǹbà ṣiṣẹ́ yìí o ní nọ́mbà ẹni tó park mọ́tò so tó bá jẹ́ pé nǹkan tó wà ọjọ́ ìgbọ̀n important jù báyìí so bó àṣẹ nílé bá ṣe park lẹ̀ no problem. oh sorry oh, i'm so sorry i'm so sorry ẹ̀yin lè park ẹ bá má park síbí náà ẹ bá má park síbí complex níbi báyìí tẹ̀sí máa park mọ́tò sí nígbà tí ò ṣe pé èèyàn wà nínú compound èèyàn pé mo lè park síbi tó bá wù mí. i'm sorry. ẹ bá má ṣe bẹ́ẹ̀ ẹ gbé mọ́tò yín kúrò ń bí. sorry o. ó dà pé mo mọ̀ yín. ẹ̀yin ni ẹ̀yin lẹ kọlù mí ní mall tí gbogbo ẹ̀rọ wọn fi dànù. <laughs> mo ṣàǹsọ náà èmi kọ́ ni mo kọlù àjọ kọlù ara wa. How are you doing? I'm fine. ah, good to see you again. What are you doing here? I just came to get a few things. Mm. Yeah, Let good. me just quickly drive okay, out. Okay, okay, please do. All right. Thank you. fomi sí flower mi last. àárọ̀ àná sir. àárọ̀ àná. bẹ́ẹ̀ni sir. ó jẹ́ pé àárọ̀ àná lẹ ti fomi sí last. ẹni lẹni má bomi sí ju kó má lọ kú torí photosynthesis. jọ ṣé ó mọ ìyàtọ̀ nínú àsìkò ju àtàsìkò kọ́sẹ̀ sọ fún mi mo ṣe sir ṣó wa òkè èwo ni nǹkan tí mo sọ fún ẹ mo ń béèrè lọ́wọ́ ẹ pé o mọ̀ ìyàtọ̀ náà àsìkò ju àtàsìkò ẹ̀rùn sọ pé nǹkan tí mo sọ fún ẹ. Mm, mm. gbàdúrà kí fúláwà yìí máa kú tí fúláwà yìí bá kú tí fúláwà ìbá kú nǹkan tí màá ṣe fún ẹ. kò lè kú sá ẹni kankan náà rẹ ní kú sá. àmín àdúrà yìí náà ni ó dà pé ìyàwó mi wà lẹ́nu gé lọ sílẹ̀kùn. kò dẹ̀ra. Are you okay? Your mom is soon back, so reach for now. Sorry. So let me take a look at. I want to jump up sọ. mọ̀nàmọ́ná òde kan ẹlẹ́dà bá sòótọ́ mi sọ́nà. ẹ kúlé. ẹ káàbọ̀. èmi nìkan ni mo rìn ìrìn àjò yìí. ṣe ti bọ́ má bínú má bínú sí i ṣé o ti wá ń kàn fọmọ ẹ jẹ. ṣebí wọn náà rí nǹkan tó bá wájú ẹ jọ oúnjẹ wo ni mo fẹ́ fún un tó fẹ́ pì ẹ̀ bí oúnjẹ èmi gangan kò sóúnjẹ tó máa tẹ̀ mí lọ́rùn kí ni mo fẹ́ sè ó ti try pẹ̀lú cereal tó fún yìí ó ṣe bọ̀sùn my baby how was school today. that's fine. i miss you jẹ́ kí n lọ wá nǹkan tí mo máa ṣe fún yín. okay all right my love i love you mo ń bọ̀ má bínú. <laughs> thank god she's back let's go inside let's go inside. Hello. Yeah, you want to go, lolly, yummy, crowded, oh, Nina Wala. Oh. What you give to life is what life would give back to you. What goes around will surely come back around. A boomerang will go as far as thrown, but it will come back home. ṣé ìwọ tiẹ̀ kí n wago rárá ń tiẹ̀ ni. it's break time now jẹ́ ká lọ fún lunch. oh oh oh òótọ́ mà ni ah, ok hmm, jẹ́ ká ṣe báyìí jẹ́ kí mi sáré parí quotation àwọn mega building so tí n bá dẹ̀ ti ṣetán màá mú ẹ bẹ́ẹ̀. o ti parí ẹ. ó yìí kù díẹ̀ ó yìí kù díẹ̀ ọmọ tó ṣetán ọmọ tó ṣetán sí i nù ìwọ máa lọ màá mú ẹ bẹ́ẹ̀. kí n máa lọ ṣe kí ni náà màá tó díẹ̀ ó dẹ̀ mọ̀ pé tó bá tètè ṣe tán èmi gan máa fi cause disturb mo mọ̀ bọ́ ètò ìṣe inú òfin ti ń dá mi dúró báyìí. mo understand ìwọ náà mọ̀ pé all work and no play make Jack a dull boy. Yeah. orí gbẹ̀mí ìyá dúró dé mọ́. Ah. Hmm. mo ti mọ̀ pé gbàtí mo máa jáde mo rò pé mo máa bá yín ta ni. bá mi kẹ. báyìí sọ fún mi pé tí lọ́mọ pé ah kò bọ́ oúnjẹ ṣá. àní àní ríru ẹ màá jẹ́ kó bá tèmi jẹ́. ọ̀ṣun mọ̀ kó ti láì fàájì jù. ọ̀rẹ́ ẹ tó bá ń ṣiṣẹ́ déédéé ó yẹ kó lásìkò gbádùn hmm. bó ṣe wáyé ẹ̀mí iṣẹ́ gùn jẹ̀mí èèyàn lọ gbàgbé gbogbo ẹ̀ à ń ṣe náà ní láà ṣe náà ìwọ náà rẹ mọ̀ pé mo competent. ah àfi tẹ́yìn bá fẹ́ parọ́ lóko because bó ṣe ń ṣe fàájì náà tó bá ti dásìkò ṣẹ ó máa ń ṣiṣẹ́ o. ti san bí rẹ̀ tó má dẹ̀ ní ilẹ̀ ní ọ̀gá kan nǹkan tó gbà sí ṣùgbọ́n thank you nǹkan tó jẹ́ kí n rí ẹbí bí àbẹ̀sí ah, mi ní ẹni ẹ̀hún ah, tí mo bá kí n má sí bí kan máa fógun ẹgbàrí kan mo jẹ́rìí ẹ̀ máa ṣe gbogbo ẹ̀ bó ṣe yẹ kó ṣe ni. <laughs> which means i'm trustworthy. yes yes <laughs> you are trustworthy. ọmọ ah, mo dẹ̀ ní kán bẹ́ẹ̀ ṣe ẹja yẹn. jẹja jẹja. àkíyà ẹ̀ má bàa kàn bí àdùn. inú mi máa kún ni. yes sir. Um, gbogbo nǹkan tẹ̀ra ń bíbá ẹ̀ ẹnìkan ti bá yín kéwòn bí ó ṣe. yes sir so wọ́n dẹ̀ tún ní pé anything tẹ́ bá fẹ́ so kẹ́ béèrè fún. ìwọ ló ṣàwà tẹ́lẹ̀. yes. alẹ́ tí wàá sọ bí òṣù wa yẹn. àti tọ́jú kò lọ́kàn yẹn sá. sorry. ta ni wọ́n rán yín sínú àwọn méjèèjì. ọ̀ oh, ó dà pẹ́yìn sá. Ah, ah. Ìlọrin ló ti wá ìlọ́ra ni sà. ìlọ́ra bẹ́ẹ̀ni sà. àlera lọ́ra rẹ thank you sir yeah. so anything ẹ wá tún ní. ẹjọ́ tí wọ́n dára látara ń bọ̀. àǹtí ẹgbẹ́ mi kò mọ́ dára. àwọn ń gbé bọ̀ wá ṣẹ́gun ìyẹn náà ló ní ìpàdé ọ̀gbẹ́sọ̀kìlẹ̀ pọ̀pọ̀ náà ń gbé mi ewé ilé ọmọ wo ló sanwó wa ẹ̀ náà oh. obìnrin bìnrin irú ilé àlera ìkọlẹ̀ fún kọ́lọ̀. Oh I'm very sure pé ojú yìí ò ṣàkíyèsí ojú àjèjì mọ́ sí. You again? Yeah. Ah. jọ kí ló rò tó fi wò pé ìwọ ló yẹ kó sanwó títà mi. what a man can do a woman can do better. ẹ kò ṣe roman tọ̀dọ̀ ti wà yìí àná àtò ti létọ ni wá jọ kí ló ti mú bẹ́ẹ̀ ẹ mo fẹ́ kán wá san jọ <laughs> jọ torí ọ̀nà kó dẹ̀ gbowó ẹ̀ padà. <laughs> but I mean mo ṣe willingly now. And if you still want more, you can get it. No, I fẹ́ kọ̀ọ̀kan sí. yes. Kí ló ń ṣe ẹ̀ náà? obìnrin ti prove ara ẹ̀ pé wọ́n kọ́ òun lè rí òun dẹ́gbẹ̀kọ́ some ladies are man enough i'm telling you wọ́n ń ṣe jọ ọkùnrin lọ ó wá ó wá willingly ni now kí ni tiẹ̀ oh, thank you very much <laughs> thank you and, and you look so pretty. thank you so anyways officially i am Omobolaji Olalewa Ketan. oh Mayowa Ajetumobi lórúkọ mi. And I am Gbeminiyi ah. Aishafe. Nice meeting you. Ah, you look beautiful. Thank you so much. Ah. Ah. Ọlọ́run ló dáwọ́ specially for ah, ẹ. Ọlọ́run ló ń tiẹ̀ ní lọ́wọ́. Baby stop now. Um, sister, ṣé ẹ mind kí ẹ join one by? Tẹ bá dẹ̀ láwọn ọ̀rẹ́ around you. Bring them ah. along. No, no, not at all. I came here alone. You came alone? Yes. Can you, can you join us? Yeah, no problem. Ah. Okay. <laughs> Have your seat. Thank you. Have your seat. Yeah. Ọmọ tó dáa. <laughs> Babe, sit down, sit down. Ah, ah. In fact, Ọlọ́run dídì parí iṣẹ́ of me. náà. Ọmọ ẹ̀ bá ọmọ tó Ah, Ó gbẹ, ọmọ yẹn gbẹ. Mo bá wọn rìnrìn àjò. Ah. mo bá wọn gbé gbèsè that I shouldn't have gone, that shouldn't be. Mo bá wọn rìnrìn àjò, mo gbé gbèsè that I shouldn't have done, that shouldn't be. Trying to find my way back. Trying to find my way back. Trying to find my way back. Kolidera. Trying to find my way back. Trying to find my way back. Trying to find my way back. Kodera. ok ẹ eh, mo ti ṣetán lọ́fíìsì ẹ eh, mo ti wà lójú ọ̀nà. oh okay all right let me know when you're getting close just call me so okay. i'll give you square from that. ok omi pé area yẹn àbí. yes of course. all right all right tí mo bá ti dé area yẹn gbọ̀ngàn máa pè é sí. i'm expecting you. okay babe thank you see you soon. a sì ẹ̀dúpẹ́ lọ́wọ́ lọ́hùn pé ẹ padà wá sílé wa lẹ́nu. I ah, was that there's always the first time you know. Mm-hmm. Mm-hmm. Your house is nice. Thank you. Welcome. Yeah. Can I have your seat? Hmm? Yes. Ṣé ọkọ ẹ ò sílẹ̀ ni àbí fiancé ẹ? Ọkọ. Okay fiancé. Anyways, I'm not married. I'm single. And at the same time, I'm still searching. Mm. Yes. So are you saying you are ready to mingle? Of course. Eh. Ṣé mọ̀ pé àtọ́jọ́ tá ti pàdé ni mo ti mọ̀ pé chemistry wà láàrin wa pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí ń pàdé yẹn. Okay. Mm. Yeah. So, what can I offer you? Water. Water? Yeah. Ah, ah. Tí mo ti fi lé pọ̀ tí mo ti fọ̀nà ọ̀rọ̀ kan pé ókè wà àlejò wà mí bọ̀ ah, mo ní láti tí àlejò mi lọ́rùn. They are not saying water, no. Mm. Yes. Okay. Anything gbà yẹn? Anything? I have a lot to offer. Okay, Are you no. serious? Yes. Okay. Jabere láti di kan Okay. So I should get the water first. Water first, yeah. Okay, I'm coming. Òkùnkùn ṣú lọ́nà mi, mọ̀nàmọ́ná òde kọ́. Ẹlẹ́dàá máa sùn tọ́ mi sọ́nà. Èmi mo rìnrìn àjò yìí. Ìwà ni wọ́n sọ̀rọ̀ tó bá sọ fún mi pé mo máa jìyàn. Why? No, ṣé wọ́n fúnra ẹ̀ ò rí bóyá rí ni? Báwo yẹ rí? No, pẹ̀lú tó ṣe rẹwà ó dẹ̀ tún mọ́ná dá àwọn ọmọ ọ̀sìn hmm. wọn lè ṣe o. ṣe fẹ́ gbọ́ kò sí irú oúnjẹ tí mi ò lè ṣe tí hmm. mi ló dìde kọ mi even oúnjẹ Yorùbá mi Ìgbò Haúsá mi name it anything tó bá fẹ́ máa ṣe fún ẹ ah. ṣé mo kó jẹ tó wà wájú ẹ̀ since that time. ni hmm? yes ẹ̀fọ́ rírò ó wà ní kitchen ewédú wà ní kitchen gbẹ̀gìrì wà ní kitchen so anyone tó bá fẹ́ ni kò kò jẹ́ kí n. kí n torí mi ló ṣe é sọ pé. oh my god thank you. Well, i hope you enjoy yourself. ó lè sọ fún mi pé kò sí pé bóyá ọkùnrin kankan wà níbi kan tó máa lọ dáná ìfún. ọkùnrin hmm. Hmm. i'm not for that. i get it. so um, I don't want to ask you something. Mm -hmm. What's that? Do you believe in love? Mm-hmm. Can you tell me more about it? that I shouldn't have done, that shouldn't be. Trying to find my way back, trying to find my way back, trying to find my way back. trying to find my way back, trying to find my way back. Oh, trying to find my way back. Kodera, Kodera. Òkùnkùn ṣú lọ́nà mi, mọ̀nàmọ́ná òde kọ́. Ẹlẹ́dàá máa sùn tọ́ mi sọ́nà. You me. Mm-hmm. èmi ló yẹ sọ bẹ́ẹ̀ náà what's that mọ̀ pé ká ní kò ń ṣe pé mo bá jọ kùnrin tó lámòjú kúrò ni èèyàn lè rírú ẹ̀ kéèyàn fẹ́ lọ màá kàn tún béèrè náà ni pé mo tún fẹ́ ṣe sí i àní mi lọ́mọ. <laughs> mi ò dẹ̀ fẹ́ parí gbogbo ẹ̀ńjọ́ kan náà. i love you. love you too. babe thank you love. you know i'm going to miss you right. I'm from a meeting miss already now. I have to go home. Mm. Lakin lo change. After all, the phone. Oh, Alright. Lole, yami kuro di duwala. What you give to life is what life would give back to you. What goes around will surely come back around. mo bá wọn rìnrìn àjò mo bá wọn gbé gbèsè that I shouldn't go that shouldn't be. Mo bá wọn rìnrìn àjò, mo gbé gbèsè that I shouldn't have done, that shouldn't be. Trying to find my way back. Trying to find my way back. Trying to find my way back. Cold Trying to find my way back. Trying to find my way back. Trying to find my way back. Kudera. o ti pa bi o ti yé wa má lẹ́nu àbí kò ṣe ẹ́ o ti pa. ẹ wo pápá bíi ti bá wò kí ló wá ṣẹlẹ̀. mo wá tọ́lẹ̀tì ń bí ni o bí mo ṣe wá wà bẹ́ẹ̀ tí mo ń tọ́lẹ̀ mo kàn rí pé èèyàn rè àbí èèyàn kọ́ ni tí mo ṣe bá ní ọlọ́run ló ní kẹ́yìn náà wọ ẹjájọ ẹjájọ ẹ̀ pẹ̀. o ti ya wèrè o sọ mi o ṣe mi lọkọlà èmi lọkọlà bí ibi jẹ́ latrine o wá tọ́lẹ̀tì ń bí o gbẹ̀yàn olórí burúkú nìyẹn olórí burúkú ó yá wèrè wọ bọ̀bọ̀ yìí o ìwọ tó yẹ pé mo ṣe park tó ń wò rárá rà mo ń wò pé ah kí ló ń sọmọkùnrin yìí bá kí ló ń wá tó dẹ̀ sí bùtù bó ṣe gbé nǹkan òun iṣu lèmi náà mo yẹ fẹ́ gbé tẹ́lẹ̀ àfi tó di pé mo rí i pé kò sọ ẹni ẹsẹ̀ jìkà mọ́ mo wá gọ mo fòun lẹ̀ mo ní ṣáàjà máa tẹ̀lé àtẹ̀lé aṣọ ẹ̀ tá a fi gọ́ débi ó wá gbọ́ mọ́lẹ̀ ó wá ní ìwọ wá aṣù ni o ẹ̀ wá pẹ́pẹ́ sí ìsọ̀bídìí latrine ah ah mo lè explain o oṣù ọmọ bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ o ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni ẹbèrè lọ́wọ́ mi lè pààyàn ẹ kí n bèrè lọ́wọ́ kù. mo fi ẹ ti kú ọ ní bàbá rẹ jọ̀nà kí ni ọmọbìnrin ò bá ṣe fún ẹ. ó ya wèrè o bọ̀bọ̀ yìí ah, bọ̀bọ̀ yìí. ẹ máa wo orúkọ ẹ náà. a ah, mo kú kọ́lọ̀ mi ló tún pa ó ah, ti ṣí èrè ìwọ ò pé kọ́lọ̀ ṣé wọ́n ò ní pé kọ́lọ̀ mi rè ó pọ ọmọ ọlọ́mọ wáyé tẹ̀sí máa ń ṣe yíyàwó plus mo rògbòn ẹ bó ṣe rí mo ti mọ̀ pé o ní issue ẹ kí ni mi lásìkò màá ní lárí ọmọ kan náà ó yà wèrè ni ṣé wọn pé kò sóògùn kéèyàn lárí ọmọ kan tó ń ṣe bí wèrè máa kọ́ ìdànù. bẹ̀rẹ̀ tí ó yà gbégbé gbé máa wọrí kò lè ṣe kankan fún irọ́ kò lè yá oya kúnlẹ̀ síbẹ̀ kò yá ẹ má forí ẹ irọ́ kò yá ẹ. bẹ́ẹ̀ni rogun àkọ́bá kílẹ̀ kí fún yín mo fún yẹn jọ ẹ ṣàánú mi ẹ ṣàánú. báwo yìí sí bí wéèrè àní pé wọ́n sọ ibi ọdẹ ẹ ra yà bẹ́ẹ̀ yìí o ọdẹ má rí o ní pírọ́blẹ̀mù o lè ní pírọ́blẹ̀mù o ti wà pẹ̀lú wa. Ah, ah. mo bá wọn rìnrìn àjò mo bá wọn gbé gbèsè that I shouldn't go. But why? Mo pè títí òbí kọ́. Ó dẹ̀ rí tán kọ́ mi. Oríṣiríṣi òbí kú láyé mi ti mọ̀. Ṣé o fẹ́ ṣe mí léṣe? Má bínú. Wọ́n náà wọ́n kì í mi ò kí ń rìn bẹ́ẹ̀. Ṣé àwọn ọkọ ló fà á tó fi ṣẹlẹ̀? Àwọn àwọn bíi kí ni? Ẹ sọ fún mi, àwọn bíi kí ló fà á? O ti ń farawé àwọn tí ò ní rí gáàfù fámìlì ó fìyàwó àtọmọ sílé ó ń bọ̀ ń how does this sound to you ó tún wá pè títí títí òní tó ń kọ́. má bínú ìyàwó gbé mi ní ilé mi àti ẹjọ́ jáde so bàtà dé máa kúrò níbi ìdájọ́ lọ ọmọkùnrin já jẹ́ kí n lọ check nǹkan táwọn guys yìí ṣe ní ṣáìtò so ìgbà tí madébẹ̀ ò lè believe nǹkan táwọn guys yìí ṣe rubbish ni gbogbo nǹkan tán ṣe èèyàn gbọ́dọ̀ sọ pé nìkan kan move síbẹ̀ ìwà kan rí pé building kọ́kọ́ wọ́ọ́lù àwọn èèyàn ni mo láti jókòó pé èmi kọ́ ọlọ́run ní jẹ́ kára kó bá mo jókòó tí wọn tó fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe àjọ kúrò ń bẹ ni mo tún máa jí sọ́dọ̀ wọn láàárọ̀ lànà yẹ nǹkan tó nǹkan tó ṣẹlẹ̀ ni. nǹkan tó ṣẹlẹ̀ even at that ó ṣàwọn ní time tó ní fún rẹ má dé rí miss calls mi láti pè mí padà kò sí wàhálà. my my god ẹ eh, mo fẹ́ kọ́ ọ̀lẹ́ náà ó mọ ṣe ń tẹ̀ láti richard fún mi àwọn ẹ̀ eh, network kan ṣètò wò ni. bó ṣe máa ń bẹ̀rẹ̀ ni bó ṣe máa ń bẹ̀rẹ̀ gangan ni ṣé kì í sáà ló ń jẹ ẹ́. kúkú ṣú lọ́nà mi mọ̀nàmọ́ná òde kọ́. ẹ ẹ mi ò rò pé mo lè jẹun wọn torí táìmù ti lọ sọ bóyá màá jẹ láàárọ̀ làbí màá jẹun léètì. èmi nìkan ni mo rìnrìn àjò yìí ìwà ló lè tán ìṣiṣẹ́ mi. Siamini nwajaga hii Eletu mara I'm trying to find my way back home Ooh Toi mole sono mi Jai mole famini no kuku Yeah You want

ibi kó máa béèrè nǹkan a fẹ́ mu ìbí omi èèyàn máa ń béèrè ni àwọn ló máa ń ṣe bẹ́ẹ̀ bàbá kan fẹ́ jẹ́ kó mi. ah ẹ̀yin ni ẹ má ẹ má bínú torí bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ ni ò jẹ́ kí n mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ I don't I don't even know what to do ẹ má bínú mo ma make mo make it up mo ma get back sí i will make it i will make it up to you yes i will make it up to you guys thank you yes i'm really grateful thank you so much ẹ má bínú ẹ jọ̀ọ́. mo bá wọn rìnrìn àjò mo bá wọn gbé gbèsè ẹ̀rá ṣe mo sùn ni. mo gbé gbèsè that I shouldn't have done that shouldn't be. Alaye. Hello. Ah, àwọ̀ ọ̀rẹ́ ẹ̀ nì <laughs> ọmọ ilé nìyàn àwọ̀ ọ̀rẹ́ ẹ̀ nì ó ga fún ẹ o wọ́n ó dájú gan o ṣé mo àwọn fẹ́ sọ ẹ́dọ̀ rẹ̀ ń sìn ó dá wa lóhùn ó ń sá fún wa. ṣọ́ra nìkan mọ̀ mọ̀ tó ṣọ́ra mi sí sá. a ní ká dà pọ̀ mọ́mọ́ tọ́ ká jọ jẹ́ pàdí tó pàdí ká máa jọ wọlé jáde as boy to boy kò yí ẹ ẹ improve stubbornness pé o strong jà wá lọ. sọwọ́ kankan tí mo kí ni mo fọwọ́ kí ni mo fẹ́ jẹ́ fún yín pé mo smart. àṣírí tiẹ̀ wà lọ́wọ́ àwa o ṣé o mọ̀ tó bá fọ́ pẹ̀lú street street náà máa fọ́ kẹ́ up àwọn boys máa ṣe kí ni àwọn fọ́ kẹ́ up o ti get mi ìnárọ̀ tí máa sọ jù yẹn lọ. mi ò lè kọ́ kí ló ti lè tó kọ́ court fóònù mi létí náà sí i. òun náà ni kò ṣe é pè padà private line lẹ fi ń pè mí ah, ọ̀nà nọ́mbà yìí ni. ta ló wà ń bẹ̀ kó wọlé jọ. báwo ṣe wà ókè. Yeah, àwọn Korea service ni wọ́n bá pàṣẹ ìwòsàn. Okay, okay, okay. All right, all right. shouldn't have done, that shouldn't be. Trying to find my way back, trying to find my way back. ló ṣe máa yọ wá trying to find my way back. téèyàn ń pè pé pé tí ò gbé kọ́ọ̀lù tó dẹ̀ mọ̀ pé iṣẹ́ pọ̀ lọ́rùn wa tó dẹ̀ mọ̀ pé àwọn mímu yóò ní gbà báyìí tó kọ́ ẹ̀ lọ́sẹ̀ ló trying to find my way back trying to find my way back. Kudera. Kudera. Ẹ jẹ́ àwọn méjì mo fẹ́ fi sùn yín. Kí náà ṣe? Ọ̀ kì í ṣiṣẹ́ ara. Ìyá pé wọ́n fún mi. Kábẹ́rì Kábẹ́rì rẹ̀. kí ló ṣẹlẹ̀. ẹ káàárọ̀. ẹhẹn kí ló ṣe. ọ̀gá láti Ìbàdàn ti dé ọ̀fẹ́ ṣiṣẹ́ ń bẹ rárá àfi gba pé ọmọ ra wọn rí tẹ́lẹ̀ ni. Ah, ọ̀gá kò bẹ́ẹ̀ o bí mo ṣe ń gbọ́ rè ah, Ìbàdàn yìí náà lè ṣàrí pé ẹnu iṣẹ́ lẹ bá wa. ọ̀gá eléyìí ò yé mi o látijọ́ tí mo ti débí ni mo ti ń ṣiṣẹ́ mi bí iṣẹ́ bóyá torí pẹ́yìn lẹ mú mi wá tí ò ń ṣàtọ̀dọ̀ wọn ni mo ti wá ló jẹ́ kó máa kanra mọ́ mi àtijọ́ tí mo ti débí báyìí wọ́n kàn ṣáà máa ń kanra mọ́ mi ni. exactly sir exactly kí ni. bẹ́ẹ̀ni sà. sọpẹ ẹ sọ̀rọ̀ ni. látọ sà. ó ti jọ pé team up lórí engineer ni náà ó ti jọ bẹ́ẹ̀ báyìí sìn àìkófálẹ̀ fa ti ń ṣe ẹ wo mo dẹ̀ mọ tó ń ṣe yín o bẹ́ẹ̀ ìwà ìmọ̀mọ́ tó ń ṣe yín ọ̀gá tá ọ̀gá tàbí owó aláàrú àpilẹ̀ fi ń ṣe. ọ̀ èmi fẹ́ sọ kínní kan fún yín tí ẹ bá parí ibi báyìí tẹ́ ẹ bá parí ẹ̀ by this weekend gbogbo yín ni màá dismiss máa lé yín dànù bí kò kò lè má parọ́ mọ́ yín náà. ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ má bínú sà. ìwọ mọ̀ mí o ó mọ̀ mí dáadáa mi ń fi iṣẹ́ mi ṣeré rárá. ẹ bá jẹ́ nǹkan ra mọ́ yín o ara nǹkan mi ò padà sẹ́nu iṣẹ́ ń jàre ẹ̀hẹ́ kí ló ló jáde o fẹ́ rí àwọn ọ̀rẹ́ mo lò ó tí ń rìnrìn ní rárá ibo ló ń lọ ní ten thirty pm abẹ tó ń lọ sáìtì ni bá mi sọ̀rọ̀. ẹ ó ṣe pé òun rìnrìn kùnrin mo kàn nídìí ti pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni àwọn business partner mi so time tàbí fi sí náà nìyí ní pé àkọ́kọ́ sọ̀rọ̀ ni mo lè máa bọ̀ ọ́lé kò ń ṣe tó. time tẹ fi sí ni ten thirty pm ìjà kò mò ń rìn di ọ̀sán ẹni abíire kàn kí ń rìn di òru Get it straight. Nothing is gonna change that. Oh, lọ bí kankan lálẹ́. Ẹ borúkọ la wà yìí náà. Ó hmm. oh, lọ bí kankan, ó ṣe o. Babe. Wọ́n babe kí ló. Òkùnkùn hmm, ṣú lọ́nà mi. Kí tó tún fẹ́ máa fi wàhálà kún wàhálà mi. Ọmọ náà ò dé kọ́. Ẹlẹ́dàá máa sọ tọ́ mi sọ́nà. èmi nìkan ni mo rin ìrìn àjò yìí ìwà ló lè tán ìṣiṣẹ́ mi. apààyàn wà mí wà mí máa pariwo o lè orogbo lè pààyàn kò kò mú jẹgbẹ́ àbí máa pariwo mi o ìwọ náà cooperate pẹ̀lú mi o tiẹ̀ o àríyàn mi <laughs> ẹ̀ka ṣe bí eré kò sí eré ẹ̀ka cooperate àmàlọ́wọ́ bọ́ọ̀lù àwọn Arsenal àti Man U sí i ọmọ ọpẹ ni ẹ má ṣe bẹ́ẹ̀ <laughs> ṣàfihàn ọ̀rẹ́ mi omi ni wáìtì jàlọ jàlọ máa ṣe eré nìkan kọ́ máa jọ ṣe wọ́pẹ́ èèyàn mi oṣù máa lọ sọ́dọ̀ ẹ̀ a máa lọ wo bọ́ọ̀ yẹn wọ̀ bí wọ́n máa pariwo lé máa ṣe kí n pariwo lé ẹ̀ ó ti yẹ so nìṣó sún sọ̀hún sọ̀hún <laughs> move ó ti yẹ. mo bá wọn rìnrìn. ẹ̀dá tó bá mọṣẹ́ òkùnkùn kó má ṣe dóṣù pa lóró èní la rí ọlọ́run ọba nìkan ló mọ̀ la. ṣé o ti gbàgbé pé òkú tó sin ẹsẹ̀ wà ń ta ni. ẹ wò bá lè gbà assist ẹ assist mi lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣé wọn kí fúnra mi náà sọ fún yín àkóbá ni mi lè pẹ́ díẹ̀ débi tí mo máa pààyàn tó rẹ̀ mọ́ mi ni o tó rẹ̀ mọ́ mi ni o mo náà ìsomọ́ o jẹ̀yàn burúkú tó rẹ̀ mọ́ mi ni ẹ wò ọmọ tá à ń sọ̀rọ̀ pẹ̀ mo sọ fún yín ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni lórí tí mo máa pààyàn. ẹ wo bí ọ̀rọ̀ tí wọ́n ń rò yẹn ó ti kọjá bí wọ́n ṣe ń rò ọlọ́run ọba ó ti kọjá bó ṣe ń rò ọ̀gá wa ti mọ̀ sí kinní yìí bọ̀bọ́ ìbò ṣe wà fóònù ẹ̀ lọ́gá wa lọ wò tí wọ́n ráwọn píkṣọ̀ ẹ̀ níbẹ̀ tán ní kílẹ̀ lè ṣòtìrì bẹ́ẹ̀ ni mi mọ bó ṣe wà careless tó fi jẹ́ kí ọ̀gá rí ẹ̀ mi mọ bí tó wà. mo sọ kékeré má yà fún ẹ mo kí mo sọ lọ. bá. má yà mí ẹ wò ẹ wò ìjọ yọ lọ ẹni kò dì ní ṣe bọ́ kọ́pì ẹ ṣe bọ́ kọ́pì ẹ dì ní ti ìṣòrí ìṣòrí ohun tó ṣẹlẹ̀ ni pé ó máa delete ẹ ẹ má sọ̀rọ̀ lọ́bẹ̀ wọ́n ló fà á ṣé wọn pé wọ́n ló fà á ni wọ́n àtijọ́ ìta ti ń dà ẹ́ láàmú lórí kiri a send photo sí ẹ a ṣe gbogbo ẹ̀ sí ẹ ó dá wa lóhùn ó ń bìlì pé torí pé o jẹ́ bọ̀ yìí o fẹ́ o lè escape mọ́ wa lọ́wọ́ o lè ṣe gbogbo ẹ̀ ṣáà wá ni òun kọ̀ọ̀kan ṣe fọ́ọ̀tì òun náà ọ̀gá yẹn rí orí náà nìyẹn ó ti yé ẹ ibi tọ́rọ̀ dẹ̀ dé yìí ó ti yé ibi tó dé ọ̀gá wa yẹn tó jẹ́ chairman tiwa oní ni w kó má kó má bàa rí wàhálà òun ni gbogbo tá a náà ń ṣe ìwọ ló dáràn náà kò ń ṣàwà àwa náà ń fún ní problem sí là ń wá ẹ káàkiri là ń ṣe wàhálà kiri ibi tó yẹ ká lọ àlè lọ torí ọ̀rọ̀ ẹ now wọ́n ti fún wa ní seventy two hours pé kò lọ wá thirty million naira wa kí ni. Eh. thirty million. Eh. Eh, thirty million. kí ló ń ṣe jókòó jáde kí ló ṣe lè jọ ṣé thirty million ó tó ẹ̀mí ọmọ tó pa ṣé ó lè jẹ ọmọ yẹn padà ó wá ń sọ̀rọ̀ ẹ̀ẹ́n ṣó pọ̀ jù ni hmm. ṣé ṣó pọ̀ jù ìwọ kò sọ mi pọ̀ jù kí n lè sọ fọ́gà kan máa ṣiṣẹ́ wọ́n ẹ̀ẹ́n ó dẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wo bí ẹni tí mò ń sọ fún ẹni torí pé wò mọ̀ wọ́n ni oníwàálẹ̀ èèyàn ni wọ́n ṣó ti yẹ bọ́n ṣe sọ yẹn òun ni kí wọ́n ṣe. ọ̀rọ̀ o ti yanjú. olórí ah, bọ́ fojú wọn rí ni ẹ eh, eh. delete ẹ ẹ dẹ̀ ní kò sí ọmọ pé kò ah, ṣẹlẹ̀. bobi ọ̀gá wa fasting kan ni wọn. àti àkọ́pì ẹ̀ sọ́wọ́ hmm. ah. ó tu àlọ́ wọn. irọ́ so kò sí ohun tá a lè ṣe ni pé wọ́n ti fún ẹni sẹ́ni two hours yẹn òun ni kò lọ wá thirty million yẹn torí pé wàhálà yẹn orí àwa náà ló wà now inú sẹ́ni two hours náà fẹ́ǹsì two hours ti lọ báyìí ẹ ó kù bíi seventy àtúnjòjò wà ń bí báyìí a sì ń rojọ́ lórí thirty million bàbá májẹ̀ ń tún ẹ wọn ò lè gbà kí ten naira dín nínú owó yẹn ọ̀gá kálà wọn ráyè so owó yẹn gbọ́dọ̀ pé. ṣé o ní problem mo ti gbọ́. kò sí o. ṣé thirty ṣé ó pọ̀ ni ó pọ̀ lójú tẹ ó pọ̀ ok ẹ̀mí ọmọ tí wọ́n pa èwo ló wọ́n jù nínú méjèèjì ṣé ṣé kí n sọ fún ọ kí wọ́n escalate everything sígboro. lọ́ọ́ dasafẹ́fẹ́. lọ wá thirty million naira ìyẹn ló kéré jù ṣó ti yẹ máa wo bí tó kò gbọ́dọ̀ di twenty nine point kinní kan kinní kan wọ́n gbà ó figure round figure lọ́gá máa ń gbà ṣó ti yẹ <laughs> wọ́n ni. What you give to life is what life would give back to you. What goes around will surely come back around. A boomerang will go as far as thrown but it will come back home. Oh. Give and take a mile, yeah, oh. yo. I'm trying to find my way back. I try to find my way back. Mayowa. Mayowa. Mayowa. Tí mi ò bá sọ̀rọ̀, kí n ṣe pé mi ò mọ nǹkan tó yẹ kí n sọ but mo respect ẹ pé you are man enough to control your home but tó bá fi jẹ́ kó yé mi pé you are not man enough then I need to talk mi ò dẹ̀ fẹ́ gbé ohun sókè kọ́ máa ní obìnrin tún dé pẹ̀lú jealousy yeah Máyọ̀wá kí ló ṣẹlẹ̀ gangan kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nínú ilé yìí. I don't understand ṣe ló dàbí pé òun fòwe sọ̀rọ̀ létí mi kò yé mi. ah stop bẹ́ẹ̀ má sọ pé mò ń fòwe sọ̀rọ̀ ó mọ nǹkan tí mò ń sọ náà what is the problem with you lẹ́nu jọ́ mẹ́ta yìí tí gbogbo wa bá ń jẹun wà lóò jẹun ó ti yó tí gbogbo èèyàn bá ń ṣeré ìgbà yẹn ló máa lọ dá sẹ́gbẹ́ kan wà ló dá dúró wà ní ẹ o fẹ́ dá ronú o wà òkè òun rò nǹkan kan wá kó máa ṣe gógógógógógan o ò fúrì mọ́nulé láti àná báyìí sin. o ò sùn báyìí o ò di ojú títí tílẹ̀ fi mọ́ àárọ̀ iná òun ojúlẹ̀ títí títí ni mo tún wò pé bóyá òun máa gbé ẹ lọ́ndàjì o ò sùn jọ kí ni problem ẹ what is your problem èmi dẹ̀ ti mọ ọ bẹ́ẹ̀ ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn signs and language ni ó yé mi honestly báyìí lẹ ṣe máa ń bẹ̀rẹ̀ o mi ì dẹ̀ fẹ́ pariwo mi ì fẹ́ sọ̀rọ̀ ó dẹ̀ yé mi o ó yé mi mi ò fẹ́ sọ̀rọ̀ o kó má lọ jẹ́ nǹkan tí mò ń rò ni o. kí ni mi ò ní rò. no na ko yé mi what are you insinuating make me understand. ọ̀rọ̀ insinuation kọ̀ọ̀kan kọ́ lélẹ́yìí ìwọ ni kò sọ nǹkan tó ń ṣe ẹ́ ìwọ ni kò sọ nǹkan tó ń ṣe ẹ́ wáyé tó fẹ́ pa mí ni tó fẹ́ pa mí ni. tí pariwo kò sí nǹkan tó ṣe mí. ìfẹ́ pariwo but why are you treating me this way? why are you treating me this way? jẹ́ kí marriage yìí sú mi tó ń di tó ń di tó ń di kí ni kí ló ṣẹlẹ̀ gangan to God kò sí nǹkan kan tó ṣe mí i'm fine now ṣe bẹ́ẹ̀ mi ni. Hm. kí ni gbogbo nǹkan tó ń ṣe èèyàn lè kàn dáwà kó wọ pé òkè mo kàn fẹ́ dáwà kí n dẹ̀ máa dáronú ni. o lè dáronú àti pé tó bá fẹ́ dáronú for how long how long ló fẹ́ fi dáronú because bible gan sọ ó ní a man shall cleave unto his wife ó máa dẹyọ kan ṣé mi àti ti dẹyọ kan ní ti bá fún ọ láwọn mínítì díẹ̀ díẹ̀ pé kó fi dá ronú kì í ṣe kó wá sọ́ọ́dì nǹkan gúngùn mọ́ mi lọ́wọ́ wọn ah. máa lóun ronú òun ronú. má pariwo you don't know how I feel you don't know how I feel nǹkan tó fi sọ̀rọ̀ nìyẹn ká ló mọ bí mo ṣe ń feel ni owó ò ní máa sọ pé sorry. Hey, it's fine now to God I'm okay now. you are okay. yes yes mo ò ní dàrú ní mo ń sìn uh, as you can see I'm fine already so come come come come. Oh. Because I don't, I don't like when you are moody. Ma, consider ah, me no. It's okay. Um, so má bínú so tí bá ti fẹ́ ronú sí máa ronú máa sọ̀rọ̀ iṣẹ́ níbi iṣẹ́ ọ̀rọ̀ ilé mo ò ní jẹ́ kó kan bí iṣẹ́ tí bí iṣẹ́ ò ní kan lé come on smile now. Mayowa. Hey babe. Is there anything you're hiding away from me? Uh, no, no, no, nothing. No, fine. Kí ni mo fẹ́ máa hide? No. <laughs> kó jòkó aya mi eh, mò ń gbọ́ o kí ló ló ṣẹlẹ̀. bó ṣe ń ṣe nìyẹn láti ibìjọ mẹ́ta tó fi jẹ́ pé tó bá wà ń lé gan bíi pé kò sí ń lé àwọn ìwà tó wù nìyẹn kò kàn kí n fi ọkàn sí nǹkan kan mọ́ kò ní jẹun á máa dá dì ó ló jẹ́ kí wọ́n á fẹjọ́ sùn yẹn sí kó tó di kó máa di nǹkan mí o. ẹ eh, gbọ́nà eh, ṣé kìí ṣe wípé ó ṣe iṣẹ́ kan wọn ò sanwó fún àwọn tó yẹ kóun náà sanwó fún wọn ń fà lọ́tún lọ́sì tàbí ah, kó má jẹ́ wípé ọ̀hún <laughs> ọ̀gbàgbà ti gbà ọ́. mummy Máyọ̀wá ò ní problem kankan lẹ́nu iṣẹ́ kódà iṣẹ́ lọ déédéé sí ni kì í ṣọ̀rọ̀ ṣẹ́ ẹ̀. èyí ah, wà ń bí aya mi ṣé ẹ̀jà wà gbogbo ọ̀nà ọlọ́kùnrin máa fi ń báyàn jà láì sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó lè fi oúnjẹ kó má jẹun kó kọ̀ sí ẹ lọ́rùn kó fi bẹ́ẹ̀ jà ó lè forun bẹ́ẹ̀ jà ó dẹ̀ lè máa jáde kó má jẹ́ kó mọ ibi tóun lọ gbogbo ọ̀nà ló fi máa bẹ́ẹ̀ jà tó jẹ́ pé ó máa dùn ẹ́ ju kó sọ̀rọ̀ lọ. mo mi kò kì í sọ̀rọ̀ ọjà ẹ̀yin náà mọ orí ìyàwó ni? ẹ mọ̀ pé mi ò lápọn mi ò lè sọ̀rọ̀ ẹnu mi tán ẹ̀ẹ́dẹ̀ bèbè àti ẹ̀ parí ìjà kankan rí. pínrín ẹ má gbà mí kẹ́ má jẹ́ ń burúkú o kí lélẹ́yìí ẹ gbọ́ fóònù mi dà fóònù mi dà ó eh, eh. Ah, ó ṣe aya mi tó tètè wàá sọ fún mi o tó fi ná sára o tó jòjú báyìí lọ mo dúpẹ́ mo dúpẹ́ o. Hmm. Eh, ẹ lú ọkọ mi. màámi a ní kò sí nǹkan kan sẹ́ẹ̀. mummy ṣé gbogbo ìgbà náà lèèyàn kàn máa máa ṣe eré téèyàn máa ní èèyàn máa máa ṣe àwọn eré kan tí ò nítumọ̀ ni kò ń pé mò ń bá wọn jà nínú ilé náà. ok ok no problem mo ti gbọ́ màá yọjú sí yín <laughs> mo ti gbọ́ màá bá wọn ṣe eré mo ti gbọ́ màá <laughs> alright ma ẹ ṣe mọ. ayọ̀wá. ee ọ̀rẹ́. àbàkùṣe ni. ṣé ni jàre. wo ọ̀rọ̀ owó tí olóòní dì òun tẹ̀ jókòó sọ́fíìsì tí mo kàn ń rò mo rò rò àkàn ah, ah, mo máa nídìí owó tó pọ̀ tó yìí kí ló fẹ́ fi àdúrò owó yẹn ṣe. Eh, èèyàn kan ló kàn pè mí fún business kan tán ní tí n bá lè ṣe mo dẹ̀ rí pé ah, opportunity lélẹ̀ má jẹ́ kí n tẹ̀ tún jẹ́ kí yẹn náà lọ ṣe ra stance ni mo ṣe rò pé kí n grab opportunity yẹn. so àlè àwọn owó tẹ̀ bá tún rí mẹ́rin yẹn fi ṣe nǹkan mi. yóò ṣẹlẹ̀ ẹ̀bọ̀ tí irú business wo nìyẹn tó fẹ́ já mi sí o mọ̀ pé <laughs> ó yẹ ká jọ execute ẹ̀ ni. ẹ bọ̀ kò ṣe gbogbo business náà lọ́wọ́ náà máa ń sọ fún mi. má sọ̀rọ̀ bẹ́ẹ̀ jẹ́ kí n mọ̀ nípa ilé má mọ̀ nípa ilé ó lówó lórí ẹ̀ má mọ̀ nípa ẹ̀ jẹ́ kí nǹkan tiẹ̀ ṣe náà kówó yẹn tiẹ̀ wọlé náà. <laughs> owó tó wá lò ní ìdíyẹn pọ̀ o. ó pọ̀ díẹ̀ jàre. Ah, thirty million. èlò ló ti rí. Hmm, mo ti rí báyìí ten million. Ah! tí n bá máa gbálé gbà ta fún ẹ mú ìwà yìí mi lè rí kọjá seven ọlọ́run seven years bọ̀ mo rò lọ́fíìsì tí mo jókòó mo kàn róróró wọn pe ọmọ lady yẹn tá a rí lọ́jọ́ ẹ̀ um, tó sọ̀rọ̀ ẹ̀ fún yẹn kí tẹ́ lórúkọ ẹ̀ o bọ́lájí ẹ bá lady bọ́lájí yẹn sọ̀rọ̀ sọ pé big girl ọmọ yẹn owó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ irú àwọn ọmọ yẹn wọ́n ṣòro fojú di tó bá sọ fún mo ṣọ́ọ̀pù máa wà wílé láti help ẹ̀ kò sọ fún kó fẹ́ yà ni náà. kò ń ṣe gbogbo àwọn ọmọ ẹlẹ́yìn máa ń jẹ́ kó mọ nǹkan téèyàn bá ń go through náà ẹ̀lọ́rọ̀ business lè mọ àdàlú pé èèyàn broke èèyàn wá lọ kọnu sí irú ọ̀hún yẹn bá mi ronú ẹlòmíì jẹ́ ká ronú ẹlòmíì jẹ́ ká má sọ. ó tọ́ ló sọ náà màmá ronú ọ̀bọ̀ for now mi rò pé mo lẹ́nì kankan ìmọ̀ yìí. I ah, tried for now I don't think. Sam, sorry. Hello? Daniel. Sir? Daniel. Uh, Oh. business ò jẹ́ báwa náà la máa bẹ execute last. máa oh, lọ. Uh, uh, mo wà mo wà pẹ̀lú ìsà rárá sá o àárẹ̀ ẹ̀ náà ni mò ń sá yìí mo ah. ẹ má bínú sá rárá sá kò ní sí problem sá. mo bá wọn rìnrìn àjò mo bá wọn gbé gbèsè that I shouldn't have gone that shouldn't be mo bá wọn rìnrìn àjò mo gbé gbèsè that I shouldn't have done that shouldn't be. Trying to find my way back. Trying to find my way back. Trying to find my way back. Who's there? Oh, baby. Oh, hey, baby. Babe, um, how are you? Hello, Miko. Ó oh, wà dáadáa, ó mọ̀ pé òun àti Cartoon ni ó ń wo Boss Baby nínú. Ọ̀jẹ̀ rẹ̀ lady ah ilé are yìí ni mo about with this beautiful girl kò rí bó look very innocent oh. wọ́n ti pàdánù wọ́n tiẹ̀ lọ kọ́kọ́ ń wá wọ́n rí làwọn fámìlì ẹ̀ wá jáde sí in fact ìgbà táwọn fámìlì ẹ̀ máa ṣèwádìí sí wọ́n confirm We want to. pa in fact wọ́n ti rì mọ́lẹ̀ wọ́n ti rì mọ́lẹ̀ ọmọ kékeré báwo ni wọn náà ṣe rí báwo ló ṣe dọ́wọ́ ẹ̀ kí ló dé tán send irú eléyìí sí ẹ ṣé wọn mọ̀ pé tán bá send picture bí yàn ṣe kú sí yàn yàn máa máa ronú ẹ̀rú máa máa bàyàn. ara advantages WhatsApp group téèyàn máa ń jọ ìyẹn ni wọn máa send ẹ síyàn kéèyàn ní lè kọ́gbọ́n wọn <laughs> kéèyàn náà lè fi kọ́gbọ́n ni kí lè lè ìbà yìí. wọn lọmọ. ilé ayé ẹsẹ̀ mẹ́fà. àbí ah, ah. wọ́n kàn pààyàn just like that. ọkọ mi ṣé news yìí ló jẹ́ kí wọ́n máa làágùn báyìí ni. mo la kọ́tà máa sọ nìyẹn ó shock mi bákan ni. o lọ́kàn rárá o èmi gan tó jẹ́ pé mo gbọ́ direct gan ó ní bí mo ṣì ṣe gbé sára wọ́n bóyá làágùn. èmi ò lọ́kàn tó yẹn wò jẹ́ kí n lọ change kí n lè wẹ́ tèmi. Ah. such a wicked world. Eh? very innocent soul in fact ẹni tó pa ọmọ yìí kò yẹ kó nísinmi láyé yìí kò tún ní nísinmi lọ́run ó dẹ̀ yẹ kán tiẹ̀ rókò ẹ̀ ni kẹ́ni tó pa máa gbó kiri ni báwo ni èèyàn ṣe máa wò tó máa dá àwọn òbí èèyàn kan lóró oró gidi oró tí ò lè tán láéláé ikú mà là ń sọ̀rọ̀ ẹ̀yìn bébí àbó rí pé ayé yìí ogun ni. òkùnkùn ṣú lọ́nà mi mọ̀nàmọ́ná òde kọ́. ẹ̀yin human being kí ló dé tẹ máa ń ṣe játijàti bẹ́ẹ̀ náà hmm? ẹ kì í ní àdéhùn bó ti hùn kó kéré mọ́ gbọ́nà ṣé èmi àti ẹ jọ ṣe àdéhùn part payment ni. no sir. so wáì tó ń kó ìgbére owó tó ń tó ń tó ń da owó jọ kélekèle bíi ti nuisance. sorry keep your sorry ṣé ẹni mo bẹ́ẹ̀ sọ where is the money. ìgbà tí mo rí pé time tẹ fún mi ti pé tí mo dẹ̀ pé mo ti rí owó yẹn pé ni mo ṣe ní kí n kọ́kọ́ gbélé ìwà náà sọ̀dà kó má dàbí pé mi ò ládéhùn àbí mi ò serious. wonderful. What a powerful statement. ọ̀rẹ́ jọ ti ẹni tí ó ládéhùn sopọ̀ àwọn Yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní ojú ló ń rojú ṣàánú èmi náà help ẹ màá help ẹ mi tọrọ dédú yìí so I will give you. kí ni sixty times ten six hundred kọ́ yẹn so sixty times um, twenty á jẹ́ one thousand two hundred àbí hmm. okay one thousand two hundred plus um, forty um, jẹ́ one sixty minutes mo fún ẹ ní twenty four hours kò lọ wá balance otherwise <laughs> otherwise gbogbo ohun tá a ṣe tí ilé fi jó máa bọ́ sí public domain ìyẹn túmọ̀ sí pé social media ó kárí lọ́hùn. ẹ ẹ ẹ sà sà ọjọ́ ọjọ́ kan ní twenty four hours. ẹ ìwọ sọ ìwọ sọ ọmọ ẹ ọp ni èmi bẹ́ẹ̀ pín sí wẹ́wẹ́ ni twenty-four good hours. ẹ ẹ bọ́ sà. nǹkan kí chairman wa bá ti sọ fún ẹ ò ní kó follow. the oracle has spoken. àbúrò kíkọ́ àfẹ́lẹ́ dájẹ́dájẹ́ mọ́mọ́mọ́mọ́ ọtí ìpàgọ́ hmm? ẹnu ẹ̀ràn na you sabi. tí gbòdùgbò ọ̀rọ̀ yìí bá máa já ó máa jálè wọ nìkan lórí ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ọ kí ni nǹkan tó ń try láti sọ gbòdùgbò wo ló fẹ́ já mo sọ fún ẹ náà gbogbo nǹkan tó ń sọ yìí ò yé mi. kò yé àbí mo pè ẹ́ lọ́sàn-án mo pè ẹ́ lóru mo pè ẹ́ ní mo pè ẹ́ ní ìjókòó mo bá ẹ sọ mo ń tẹnu mọ́ mo sọ fún ẹ pé you have changed you now I saw yourself, you become unnecessarily moody. You don't even want to play, you don't want to talk to anybody in the house. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ Why have you suddenly changed? kí ló ṣẹlẹ̀ sí láàbù níbi tí báwo kò sí nǹkan kan tó ṣe mí náà because mo kàn rí ẹbùn kan ò ń pariwo o kàn ṣáà kàn ń sọ̀rọ̀ nǹkan tó ń sọ ò tí ì yé mi. mẹ́wàá ń ṣẹlẹ̀ sí ẹ máyọ̀wá you are no longer the man I used to know you are not the man I fell in love with ǹjẹ́ kó dàbí pé mò ń bá stranger gbélé you have totally changed mo dẹ̀ bẹ́ẹ̀ mo ní you can confide in me we both are one talk to me what is the problem kí ló ṣẹlẹ̀ sí ẹ why tó ṣe change báyìí kí ló ń fi pamọ́ fún mi. mi rò pé reason kankan wà fún mi láti máa fi kankan pamọ́ fún ẹ sincerely i truly love you you know you and i know ìwọ náà dẹ̀ mọ̀ pé change is constant we all know that now. Yeah. so to wàá back, pé ibi tí mo change sí ń sìn kò pay wọ uh, you know what I will try I will try my best so my wá change màá wá báwo ni mo ṣe máa change padà sí nǹkan to fẹ́ mo kàn láwọn nǹkan kan tó ń ṣe mí náà ni ó dẹ̀ ti lọ ó ti lọ mo bó ṣe ń pariwo inú inú mi náà dùn ṣe ló dà pé mò ń fún ẹ láwọn problem kò má ṣe báyìí I love you. it's okay mo mọ̀ pé o love me and I love you too but you're giving me problems ṣo fẹ́ gbọ́ ti change tó bá wù ẹ́ kó change tó bá wù ẹ́ kó má change ìwọ ló máa forí ara ẹ kó gbogbo wàhálà tó bá dalẹ̀ I, I am telling you àmọ́ kó máa sọ mí di opó ọ̀sọ̀gùn kò ní ṣẹlẹ̀. Uh, babe babe yìí ti mọ̀ pé nǹkan ń ṣe mí ṣàṣírí yóò ní tú báyìí ṣàṣírí yóò ní tú ṣé mi ní padà dáràn báyìí ṣàṣírí yóò ní tú sọmọ ẹ lọ́wọ́. ìyá mi nínú àjàgà yìí Ẹlẹ́dùmarè. ọkàn ní kí n ní sùúrù ni irú sùúrù wo ló fẹ́ kí n ní tó fẹ́ bá ṣe jẹ́ mú wa lọ́wọ́ ni ó dẹ̀ mú wa àwọn pípọ̀ yẹn kì í gbọ́ kì gbà ní wọn ó dẹ̀ ń wù wá gbèsè ọkàn mi. why you like this why. gbèmí má bínú ìwọ náà mọ̀ pé mi ò kí ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà. ó dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ nìyẹn o ti ń ṣe bẹ́ẹ̀ nìyẹn o ti change totally i don't understand you any longer ah, ah. the, the other day mo wà lọ́dọ̀ àwọn ebo yẹn wọ́n láwọn ní meeting pẹ̀lú wa i called you severally o oh, gbé call gbà tí ma tún rí ẹ o rí any meaningful thing láti bá mi sọ pé pé ó ṣẹlẹ̀ why you why you doing all this o kàn fẹ́ bà business jẹ́ o fẹ́ bà business jẹ́ mọ́ wa lọ́wọ́. You have to trust me. I trust you how? To bá ti kó sọ́wọ́ four one nine So fún mi. to bá jẹ́ tó ń gba ẹni sọ fún mi ká mọ̀ nǹkan tá a máa ṣe sí. mi mi kó sọ́wọ́ four one nine. Okay, okay. Very soon everything ma wa settled so confirm in time. Ìwọ ló mọ yẹn. All I need to tell you now is get yourself back and straight into this office. Okay. Let your mind be here with us. Ká mọ̀ nǹkan tá à ń ṣe. to tó dẹ̀ gbà yẹn ó very important kó mọ bó ṣe máa dá padà ó gba owó bàǹtàbàǹtà àlọ́ owó la rí you have to get that money back owó yẹn important ò ń dípò owó sí account company ó tún yáwó lọ́wọ́ mi ó wà very important láti dá padà ah Mayowa you have to return that money mi ò fi ṣeré o and get yourself straight back into the office ó ti yẹ kí máa dẹ àtẹ kó address kájọ wà ní Yamini wajaga hii Eletu I'm trying to find my way back home Toimole sonomi Chaimole famini no kuku Yeah, you want to go ṣé ìwọ náà ti rí báyìí oníyanlé ọ̀ndọ̀ ṣé o rí ibi tó bára ẹ dé ṣé ìwọ mọ̀ pé ìwà ìbàjẹ́ ò lórúkọ méjì ni ìbàjẹ́ ní ìbàjẹ́ máa máa jẹ́. wọ́n dá lóhùn bẹ́ẹ̀ lọ́mọkùnrin sí ìdá tó bá wálé ayé ó ti mọ̀ pé adùn ń bẹ nílé ayé ewu gangan náà sì ń bẹ nílé ayé èyí tí wọ́n ti hùn èlò ìhùn gangan lè yóò fi mọ̀ pé òótọ́ kùn akíkanjú ọkùnrin ni wọ́n dá lóhùn nǹkan sọ orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ ni. wọ́n dá lóhùn o ayé ṣerú rẹ̀ gbogbo wa bá ṣe wà gbogbo èèyàn pátápátá ní bẹ́ẹ̀lì ayé rẹ̀ lẹ́sẹ̀ o ẹ̀dá tí ò bá wá lẹ́sẹ̀ kan lọ́rùn rí dákun jí ó jáde wá kó wá rí kó kàn wá nawọ́ sókè kó sọ pé òun ò dẹ́sẹ̀ rí wọ́n dá lóhùn. ẹ jọ mo kàn. wọ́n ní kó lọ wo wa wàá jókòó sí síbí báyìí kí ló ń ṣe ẹ náà. <laughs> ọ̀gbẹ́ni tó bá wò pé kó kó sómi òun ló máa ẹ̀pù ẹ̀ irọ́ ló pa ọ́ a máa yọ ẹ́ àdèmá wa lọ́wọ́ ẹ̀ tó bá dé wù ẹ́ kó jáná mọ́ tírélà lẹ́nu kò kan ayé òkú ẹ̀ ó máa san gbèsè wa o. òbí máa sọ̀rọ̀ jìnnà ó ti já ẹ bó ṣe máa jẹ́ nìyẹn ó ti yẹ twenty four hours ẹ ló ti ń jóná lọ yẹn ó possible kó ti gbà pé kó promise àwọn èèyàn <laughs> hmm. tó bá lọ fail nǹkan á ṣe ẹ o ṣe ti gbọ́. bá wọn rìnrìn àjò mo bá wọn gbé gbèsè that I shouldn't go, that shouldn't be. Mo bá. Alànà wájú báyà bí. Mo wà lẹ́yìn ẹ̀kọ́. Ok, ok. Mama, baba, ṣé wàá kẹ́? Ẹ kọ Yes sir. Ṣé ó nà lélẹ̀? Yẹ òun ni. Ṣé bẹ́ẹ̀ ni Gbémi níyì ni Bánra mọ́tò? Ilé ẹbẹ̀ sọ́lẹ̀ báyìí. Ẹ jẹ́ ká ṣe three point five. three point five. Mọ́tò ilé. Wọ́n sì nǹkan tó ṣe mí tí èlò. Ẹ̀yin kò sí kòkó tó ṣe táyà iná ṣe bẹ́ẹ̀ kó máa change. ó lè ṣe wà yìí gan-an ṣe máa change paint àti gbèsè orí gbá. ẹ ẹ ní ìdá ti change kankan lára mọ́tò yìí kẹtọ́ ta. ẹ mọ lè ṣẹlẹ̀ ẹ fagun ara ẹ jẹ́ fún yín ní one point two. ẹ sà. seriously. kí ló dé tẹ sọ̀rọ̀ bí ọ̀tá jẹ́ báyìí. ah. inú ẹ má ṣe ah mo sọ bí ọ̀tá jí. ẹ nà ẹyin náà wo gbàtẹ́ ń sọrú mọ́tò yìí highlander ni náà ẹ̀ dẹ̀ ń sọ fún mi pé one point two. kò sí àyè mbẹ̀ mọ́ lander ló kù lára ẹ̀ kò sí àyè mọ́ a sì máa ẹ̀mọ́ ìta máa ná sórí ẹ̀ka tó pa gbé sórí gbá ni. ẹ sà ẹ má sọ̀rọ̀ bí ọ̀tá jí èló lè tẹ́ ná sí mọ́tò wo mọ́tò tá ń sọ̀rọ̀ pé ẹ wo mọ́tò ẹ sà ẹ wá ẹ sọ̀rọ̀ gidi gbogbo náà ẹ wò gbogbo náà ti fọ yìí àwọn ọ̀dà kan ti ti ti fade already. màrò gan kan tó mà dé ló mà nìkan wá rò wọn. ẹ wo àwọn kìnnìkan tí wọ́n ti pàṣẹ nígbà yìí ẹ wo ẹ sà ẹ sà ẹ sà ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí jọ torí ọlọ́run ẹ ní níṣòro ẹgẹ ìdúró nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi ò ní ṣẹlẹ̀ sí yín bó bá ti pé èèyàn ń ta èèyàn ń ta property téèyàn ní ẹ ti mọ̀ pé èèyàn ti ní problem nìyẹn ẹ jọ ẹ jẹ́ ká ṣe two point five ká fi sórí ẹ jọ. ẹ wò ẹ má jẹ kí ẹ jẹ kí n waste time yìí honestly one point five ẹ fúnra kan dìtẹ̀ sí one point five one point five. mo kí ló dé tẹ̀ má ṣe báyìí ẹjọ́ torí Ọlọ́run. ẹ̀gbọ́n mo sì ní àwọn tí mo fẹ́ lọ báyìí gé mo ṣe nìkan gbára lọ́wọ́ mo tó lọ́wọ́ ẹ̀dẹ̀. ẹ sà ṣe máa fún mi lówó ń sìn. Ah, ẹ máa rí nísinsìnyí. ẹ jẹ́ àṣẹ one point eight one point eight ẹ jẹ́ àṣẹ one point five one point five that's all I can do. ọ̀dà ẹjọ́ ṣé tí n bá gbé fẹ́ǹsà mi náà wá ṣé ẹ lè ra lẹ́nì tẹ̀lé máa fún mi lówó lẹ́nì. kẹ gbé aeroplane wa kẹ gbé anything wa ẹ máa rówó lẹ́sẹ̀kẹsẹ̀ ni ti wa nìyẹn ẹ fún lákàndé tèsí. sọ́wọ́n la. báńkì wo. zero zero. báńkì wo báńkì wo. bank bank eh. eh, access òkùnkùn ṣú lọ́nà mi mọ̀nàmọ́ná òde kọ́. ṣọmọ kékeré ló ṣì ń pera ẹ ni ó kì í ṣọmọdé mọ́ ìwọ náà gbogbo àwọn tẹjọ ṣe kékeré ládùúgbò gbogbo wọn náà ti márì tó ti bímọ mo Bọ́lájí ò dẹ̀ ṣàánú mi torí Ọlọ́run ó dẹ̀ wọ́n pé lórí ọ̀rọ̀ ẹni màmí náà kékékéké kó tó di kán jáde láyé. ẹ̀wà àǹtí mi mi ò ń ṣan bóyé kéré náà tó bá ti tásìkò máa márì Ah, àsìkò wo la tún fẹ́ máa dúró dè tó ń ṣe bó ṣe wù ẹ́ káàkiri ìgboro. wọ́n ní mo yẹn ń ṣe tó ṣe wù mí kí ni mò ń ṣe ń sìn gbogbo ìgbà mari mari mari mari ṣẹ́yìn lẹ́fẹ́ bá mi gbé ilé ọkọ ni ẹ ẹ dẹ̀ fi mí lọ́rùn lẹ̀ tó bá dẹ̀ ti tó táyìn tí mo fẹ́ mari ṣe bí má dẹ̀ mari má dẹ̀ mọ̀kọ́ wá bá yín. ìgbára là ń búra o ẹnìkan kì í bú Ṣàngó lẹ́rùn àsìkò tó bá yẹ èèyàn báyìí ló ti yẹ èèyàn ìwọ náà mari mari kò bímọ. àjẹkẹ̀mọ̀ ẹ wò mari later. Èè Bọ́lájí nǹkan tí mo sọ kó gbọ́ o. alágídí bó ṣe máa máa ṣe nìyẹn táwọn máa bá sọ tí ò ní gbọ́. mo bá wọn rìnrìn àjò mo bá wọn gbé gbèsè that I shouldn't have gone that shouldn't be mo bá wọn rìnrìn àjò mo gbé gbèsè that I shouldn't have done that shouldn't be trying to find my way back trying to find my way back. bólẹ̀ lọ ẹ wọlé two hundred ni o. two hundred. Trying to find my way back. Trying to find my way back. Trying to find my way back. Kodera. Kodera. Ọmọbọ́lájí. Òkùnkùn ṣú lọ́nà mi ó dà kó orí ẹ burú àbí. mo rò pé mo bá ìṣeré káàkó rò pé mo bá ìṣeré. èmi nìkan ni mo rin ìrìn àjò yìí ìwà ló lè tó ìṣiṣẹ́ mi. ọmọ Bọ́lájí. wàhálà tí mo fọ́. ọmọ Bọ́lájí. so ṣèbó sọ pé ó ti kú. ìyá mi ní ọjà kẹyìn. ṣèbó sọ fún mi pé ó ti kú. yàtọ̀ sí pé sọ fún mi pé ó ti kú fúnra mi ni mo gbé ẹ nínú ilé ẹ fúnra mi ni mo lọ sọ ẹ nù tí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní góòdù àìmọye nǹkan tí mo fẹ́ yàwó rẹ̀ ọmọbọ́lájí kí ló ṣẹlẹ̀ explain fún mi mo fẹ́ mọ̀ explain fún mi ọmọbọ́lájí explain fún mi sì kí tó yàwó rẹ̀ máa pa egungun sì sì máa padà pa egungun sì kí ló ṣẹlẹ̀. ọmọ tó sọ nǹkan tẹ̀mí sọ yẹ ọmọ Bọ́lájí nǹkan tẹ̀mí sọ yẹ tó o sẹ̀ mí wọn ọmọ Bọ́lájí tọwọ́ rẹ̀ ọmọ Bọ́lájí tọwọ́ rẹ̀ ọmọ Bọ́lájí tọwọ́ rẹ̀ náà àwọn ẹsẹ̀ ọmọ Bọ́lájí mo bèrè lọ́wọ́ for the for the last time mo bèrè lọ́wọ́ ọmọ Bọ́lájí mo bá fúnra ara mi pa ẹ́ náà ikú tó fẹ́ kún yẹn gangan ẹ̀hẹ́ tó ṣẹlẹ̀ ń bọ̀ náà tó ṣẹlẹ̀ ń bọ̀ oho ó ṣẹ̀ wáyé mi ń sìn so ẹ me up ni no ẹ me up me. so mo tún ti débi àtúntò mọ̀ bí tí mo wà torí ọmọ yìí náà ṣé òkè bí mo ṣe fẹ́ gbòkú lẹ̀ tí mo ń gbélẹ̀ bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ méjèèjì náà bẹ́ẹ̀ ṣe yọ sí mi nì bẹ́ẹ̀ ṣe yọ sí mi tẹ́ ìtọ́tọ́ láì torí burúkú tẹ́ sọ̀rọ̀ ayé di monitoring spirit ṣe ṣe fi kìlẹ́bí gan-an ṣe fún mi nì. ó ti yé mi ń sìn ẹjọ́ kí ni rí ìsìnkí lẹ̀ṣẹ̀ mi mo fẹ́ mọ nǹkan tí mo ṣe because mo máa pa ọmọ yìí sìn sìn máa fúnra ara mi fọwọ́ ara mi pa. Ah, wá máa fọmọ lọ́mọ sílẹ̀. mo fẹ́ mọ nǹkan tó ṣe ìwà ọwọ́ ẹni ṣé wọn pé ohun tí wọn mọ jẹ òun ló sọ ẹ débi báyìí. títa ni mo jẹ. mo tọ́ mọ jẹ. lọ́kí ni mo mọ jẹ tó pa mí. ṣọ́kùn ni ṣọ́kùn ni ṣọ́kùn ni ẹ̀sán kan tí wọ́n ṣe fún mi. Ah, nǹkan tó mọ jẹ ló pa ẹ nǹkan tó mọ jẹ ló gbé ẹ débi báyìí. àbúrò ah, orí burúkú ni ẹ títa ni mo jẹ o tún sọ̀rọ̀ o tún sọ̀rọ̀ ṣé o mọ̀ pé mo ti fẹ́ jẹ dúró nílẹ̀ torí tẹ kí ni nǹkan tí mo mọ̀jẹ̀ tó kọ́ mi débi. mo sọ fún yín sìn tí ò bá sọ̀rọ̀ ọmọbọ́lájí mo máa fún ara mi fọwọ́ ara mi pa ọmọbọ́lájí mo máa pa ọ́. wọ́n ò lè pa mí o ò lè pa mí o because dàpọ̀ tẹ́lẹ̀ náà mo ní mi ò ṣiṣẹ́ náà ṣebí ìyàwó ẹ ló ní kí n fọkàn ara mi balẹ̀ pé kò sí nǹkan tó máa ṣe mí. ìyàwó ta ni ìyàwó ẹ ìyàwó tèmi are you mad no má má má pretend má dàrú. Hallelujah. Máyọ̀wá ìwọ, mo fògùn ẹ̀gbà rí, mo ló lè ṣe pẹ̀lú gbogbo ìwà burúkú tó wù tán tó yẹ kó tún jẹ́wọ́ fún mi ò jẹ́wọ́ fún mi you left my emotions at stake gbogbo bó ṣe ń yọ lọ mo rò pọ́jọ́ kan lọ́jọ́ kan wàá gbé mi wá sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí fún mi you kept everything to yourself I trusted you I loved you I believed so much in you Mayowa disappoint ara ẹ. so ó wà involved nínú nǹkan tí wọ́n ń ṣe fún mi yìí ọ̀nà olúwa ó wà involved nínú gbogbo nǹkan tó ń plan fún mi yìí no kí ni mo ṣe fún ẹ ayo kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ um, just take it easy calm down. Mm-hmm, bẹ́ẹ̀ ni má sùn mọ́ mi lọ́la dúró síbi tó wà jẹ́kẹ́ mi àtẹ́jọ́ máa wúra wa lọ́ọ̀kan because ẹ̀ lè yà mí níwèrè mo ti rí pé gbogbo yín sìn ẹ ti set me hàn ẹ ti wá ń tọ̀ pẹ̀lú life mi ní nǹkan tó wá di pẹ́ pa mí mo fẹ́ mọ̀ nǹkan tí mo ṣe gangan jọ̀wọ́ kí ni mo ṣe kí ni mo ṣe tẹ́ set me hàn mo fẹ́ mọ̀ mo fẹ́ mọ̀ ọ̀tá ọ̀tá mi ò bínú sọ̀rọ̀ mo kàn fẹ́ mọ̀ náà ni. Um, just take it easy calm down sori uh, lóòótọ́ ni mo wà involved ìyàwó ẹ̀ dẹ̀ ló reach out sí mi gbàtàn sọ gbogbo ẹ̀ fún mi mo rí i pé tí mi bá wà involved lóòótọ́ game yóò ní real kò o o lè o lè wà hard fún ẹ láti believe so mo dẹ̀ trust ẹ gan pé gbogbo tán ni wọ́n fẹ́ kó o ṣe pé o lè ẹ ṣe but you know. But unfortunately, you never own up to anybody. You did not tell us anything. Even gan, gbogbo movement pata pata. mò ń jẹ́ kí wọ́n mọ eh, Time to lè be, ẹ́, including your wife. So uh, she add me into this game and I'm sorry. I'm so sorry. Ololese, I insisted you would never do that, but you did. You did kí ló máa ń ṣe ẹ gan-an màá máa wíru ìwà máa wíru mo ń sọ fún ẹ wípé odò tí ó tu yí ojú ẹni kún lọ̀rọ̀ tiẹ̀ kó lè gbé èèyàn lọ o ìgbà wo sígbà wo a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni dá mi lóhùn nígbà tí kì í ṣe pé a bẹ̀rẹ̀ ojú tó dẹ̀ ti rí ni rí ni kò lè lóhùn ọmọ ni mọ́ so don't tell me that you are married I am married kí ló ń bẹ̀. that was then kí n tó má rì ní gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yẹn lóòótọ́ èmi àti yín ti jọ wà kí n tó má rì mo gba tí mo dẹ̀ ti má rì mo sọ fún yín pé kò possible kémi àti yín kàn tí. ó possible ká kàn tí mi. o ò ṣe fi yẹn lẹ̀ èmi ò wà má rì di ṣọ́ọ́ fẹ́ pé mo ti divorce ìyàwó mi kò sí nǹkan kan tún gé fọ́ọ̀lù ọ̀rọ̀ wa kí ló wà bẹ́ẹ̀ tí o ti bẹ̀ kó àmì báyìí èmi náà ni màá máa tọ́jú ẹ kì í ṣe kankan bàbàrà kan tá àrírú ẹ̀ rí àmì ìlè jáwọ́ lọ́rùn bẹ́ẹ̀ you are too sweet to go like that chief mo ní kò possible pàápàá orí ọkọ tọ́lọ̀ ń yàn fún mi. Hmm. you marry Jesus Christ. no ṣẹ̀rọ ọkọ mi he is everything i need in a man physically materially gbogbo nǹkan ìwà mo dey trust ẹ so kí ni mo fẹ́ máa cheat on him fún mi ṣáà tọrọ owó lọ́wọ́ yìí débi tó máa jẹ́ pé bóyá mo ní ìdí kankan so ẹ má worry i'm comfortable with him and èmi àti ẹ love ara wa. kí ló dé tó o mú rẹ̀ ń gbọ̀n báyìí kò sí assurance pé ọkọ tó fẹ́ sílé lọ́ọ̀bù ẹ̀jù mi lọ. Máàmù rẹ̀ gan-an. Chief <laughs> Ọlọ́run ẹbẹnu kò bẹ ó love mi gan ó love mi débi pé mi ò mọ nǹkan tó lè yọ ìfẹ́ mi lọ́kàn bẹ́ẹ̀ náà dẹ̀dẹ̀ mi náà ṣe love ẹ̀. congratulations so, but tí wọ́n bá love ẹ̀ fine má sọ pé amount of love tí wọ́n ní sí ló ní sí ẹ̀ bẹ́ẹ̀ kọ́ lọ́kùnrin ó ń bá ọkùnrin sọ̀rọ̀ ọkùnrin what does that mean. chief ọkùnrin ti yín yàtọ̀ sí tọkọ mi òun lẹ́yìn ṣì ń ẹ̀ṣìn wà márì dẹ̀dẹ̀ mọ̀ pé mo ti márì ẹ̀ tún try láti ní kémi àti yín continue. because ọkọ ti tèmi ó ṣúọ̀ fún mi ni mi ìdẹ̀ fẹ́ nǹkan tó máa dàbí pé mo máa fi dalẹ̀ àbí bóyá mo máa ṣe nǹkan tí màá máa regret i can't hurt him. mo mo dẹ̀ love ẹ ju bó ṣe wá ń kéwèé yìí ah ò kéwèé wà yìí eh. ó sọ̀rọ̀ bí ọmọ kékeré ó sọ̀rọ̀ bí ẹni irú èmi máa máa gbà ẹ́ nímọ̀ràn ní bó tiẹ̀ ṣe máa gbé ilé ọkọ pẹ́pẹ́pẹ́pẹ́ tí ò dẹ̀ ní disturb ẹ relationship tèmi àti ẹ. because any problem nìyẹn because you are married ẹ dẹ̀ mọ̀ pé mi náà ti wà married ká lọ́kùnrin tó lóyà lẹ́yìn náà sí marriage yín ẹ ní máa ronú bẹ́ẹ̀ ṣe fẹ́ máa tún bá married woman bíi tèmi tún ní something. ṣé o mean gbogbo tó ń sọ yìí. o mean like ó ti ń fẹ́ máa bí mi nú because. o trust ọkọ ẹ. Ah, ah. <laughs> ṣe should I put him to test. Put him to test. Hmm? Put him to test. Ìwọ ló fún mi bú àyè kí n tẹ̀sí ọkọ ẹ o. Put him to test. Wà á rí i pé irọ́ la bá ń bẹ̀. Tábà wá bá rọ ńkọ. Ṣé o tó bá wọ̀n fún mi? Ok. Má gbà fún mi mọ́. Ah, mi ì tẹ̀lé gbà gan tẹ́lẹ̀. Ṣùgbọ́n tá a bá bá rọ́ bẹ̀ gan. Mi ì lè gbà náà. Ah. A lè bá rọ. <laughs> Ọ̀rẹ́ Olúwa. Eh, ṣé o serious wípé bẹ́ẹ̀ ni ọkọ ẹ lóyà sí ẹ tó I should go ahead kí n test ẹ ló ń sọ fún mi yẹn o eh, I go ahead ṣùgbọ́n àdéhùn ni wípé tí n bá ti jẹ́ kó rí àrídájú pọ̀pọ̀ ẹ̀ kò sì sí à sí ẹ tó bó ṣe rò kí èmi àti ẹ àbẹ̀rẹ̀ ìrìn àjò wa lẹ́lẹ́kejì. Um, ọkùnrin ń lérí obìnrin ń lérí nìyẹn ìpàdé lórí pápá <laughs> okay then eh. Eh, chairman eh. ẹ̀yin àti ta ni ẹjọ́ ń dra ọmọbìnrin kan ni àṣírí ọwọ́ náà <laughs> ojú ọmọ kan tèmi àti ẹtì ọmọ yẹn wá dúdú ah! tí ò ṣe jáwọ́ àmọ́ ó lóun ti máa rí pẹpẹ sẹ ọkọ trust you trust ọkọ ah. ọkọ wọn ò lè bí àlè tàbí àlè kódà ó sọ fògùn ẹgbàá rí ni pé ah. ọkọ ń wà lóyà sí òun eh. ẹ̀dẹ̀ mọ̀ mí ẹ̀gbọ̀n mi ah. dáadáa lánàá kó tó lè nì eh. mo lè fi fifty thousand wá one naira láti fìdí òótọ́ múlẹ̀ eh, mo fẹ́ kó mọ̀ pé ọkùnrin ò láyọ̀ lè tó ẹ̀. ọkùnrin táwa ń sìn ṣẹ̀sì gẹ̀ẹ́sà bẹ́ẹ̀ ni sà gbogbo àwọn ọkùnrin ni sà. bí èmi bí. inú ní sà gbogbo àwọn ọkùnrin tó wà sí. ẹ ẹ sà èmi ló jọ. ẹ bẹ́ẹ̀ ni ẹ̀yin mú jọ ẹ̀yin mú fi <laughs> ẹ jọ. tó bá mọ̀ pé mi sùn ọ̀. wà á ṣe àwọn èmi náà mọ̀ sọ. àwọn ọmọ yẹn mo bẹ́ẹ̀. ẹ jẹ́ ká dọ̀gbọ̀n ká play games irú ẹ̀ ṣe padà wọ̀nyí bẹ́ẹ̀ ni sà. jẹ́rì ẹ̀ ti èèyàn dúdú ìwà dúdú bó ṣe dúdú nínú ẹ̀ dúdú ó ní àwọn ìwà dúdú dúdú. ẹ̀yin lè tẹ́ ìbí sà. in fact ibi tèmi náà ronú lẹ́nu. ṣé pé èèyàn pupa ìwà pupa. bàbá òun ni o hmm? bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn. báyìí máa ṣe nìyẹn. èmi àwọn ọmọge kan ah! ẹ̀yin náà wá dúró bí ẹ wo àplan ẹ̀ kí ni mo wí máa plan rẹ̀. Eh. Eh, torí ọwọ́ mi ọmọ yẹn eh. ọmọ yẹn dùn ju kí n kàn jùlẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n fi hàn án pọkùnrin ò láyọ̀ ni. bẹ́ẹ̀ ni àwọn ọ̀tẹ̀ náà ló fẹ́ especially àwọn ọkùnrin sí i gbogbo tí tó bá ṣe iṣẹ́ ara ṣe. bẹ́ẹ̀ ni sàyẹn ló ṣọ́ọ̀jù. ẹ ẹ sọ ọ̀rọ̀ àti ṣé sà ṣé kò lè ní sí i ẹni iṣu lórí ẹ̀sán. Ah. bẹ́ẹ̀ ni ẹ ti tán ẹ i trust you i believe in you sir. mo promise ẹni kan. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ní last week. <laughs> olùlọ́wà so lórí ọ̀rọ̀ obìnrin you doubted my loyalty. and your loyalty turned out to be fake. but olùlọ́wà there is limitation to woman endurance olùlọ́wà. Pity. it turns out to be this. A big pity. Congratulations. Inú mi dùn wípé ńgbà tí drama yìí tó máa unfold gbogbo wa la wà láyé la wà láàyè. You can see it clearly. Mo jẹ́ kó yí ẹ wípé èyí tó gbádùn náà àwa ọkùnrin àtó nǹkan. Yes, that is the truth. Wo ọlọ́gbẹ́ni ìyàwó ẹ ó wà lóyà sí ẹ gan ó dẹ̀ wá ní ìgbàgbọ́ wípé irú loyalty tóun ní sí ẹ náà nìwọ ní so láì mọ̀ wípé <laughs> irọ́ la bá ń di ẹ hmm? I tell you what your wife is very loyal at least láti ìgbà tó ti fẹ́ ẹ o a lè jẹ́rìí sí torí gbogbo ọ̀nà la lè gbà sọ. So wípé ó gbìyànjú kò fẹ́ dalẹ̀ àárín yìí but ìwọ dalẹ̀ náà so anyway um, hey guys gbogbo owó tí ẹ gbà lọ́wọ́ ẹ̀ pátá lè má dá padà à ní kankan fowó ẹ ṣe n ta fẹ́ proof fún ìyàwó ẹ láti proof fún yẹn is that clear and that is all. tiẹ̀. kò dẹ̀ra. ìṣọ́ra ra ṣe. Chief. Yes. Nice doing business with you, sir. Mm. Balance me, in máa gbà Oh, sure. <laughs> Why gbowó ẹ léni léni náà ni. Okay? Hello Ben. máa bẹ̀rẹ̀ àti náà ta. Nígbà mi ṣe ń wáyé lóyún mi ò lè ṣe. bọ̀yì tó ṣe kókó jù bẹ́ẹ̀ ni pé pásítọ̀ pé mi wọ́n dẹ̀ júwe ẹ̀ dáadáa bó ṣe rí lọ́ ṣe júwe ẹ̀ tó rọ́mọ ẹ̀ dáadáa. wọ́n ní tó bá ti lóyún jọ má ṣe o má ṣẹ́yún o má ṣẹ́yún o à ní fojú sunkún ara wa o ṣàánú mi o. Mm, mo ti gbọ́ yín mo ti gbọ́ yín ah, à ń ṣàṣọmọ yìí kéré ṣé ẹrù pé mo yẹ tó ìbáyìí mo ò ní gbọ́n ni mi ìmọ̀ tún yàtọ̀ tó sì ní ẹ̀rọ máa má ṣe yín má ṣe kìíní kan má ṣe kìíní ẹ wẹ fèmí lẹ́jà ẹ jẹ́ kí n live life mi ah. tọrọ yín bá dẹ̀ dé alálà alálà kò kan ayé ire o. ó tiẹ̀ ti dà. ṣé ara ṣẹ́ tẹ gbé fún mi yẹn sá. ẹ ń gbọ́ ṣé ara ṣẹ́ ta gbé fún ẹ nìyẹn. ó dùn mọ́ ni ó dẹ̀ dùn dìdì. Hmm. aṣọ́ròbó lè ṣe máa ní balance mọ́ báyìí ìyẹn ò ṣe mọ́mọ́ kò máa dùn wọ́n mi ah! mo bá wọn rìnrìn àjò mo bá wọn gbé gbèsè that I shouldn't go that shouldn't be mo bá wọn rìnrìn àjò mo gbé gbèsè. that I shouldn't have done, that shouldn't be. Trying to find my way back, trying to find my way back, trying to find my way back. Coldly Trying to find my way back, trying to find my way trying to find my way back. Kudera, Kudera. Òkùnkùn ṣú lọ́nà mi, mono mono kọ́. ẹlẹ́dàá má sùn tán bí ìsọ̀nà. èmi nìkan ni mo rin ìrìn àjò yìí ìwà ló lè tán ìṣiṣẹ́ mi. wàhálà tí mo fọ́ra mi fà. ìyá mi nínú àjàgà yìí ẹlẹ́dùn. trying to find my way back home. Ooh, time all lesson of me. Jay mole for me ni na kuku. Yeah, ìwọ nìkan ló lè yọ mí kúrò dídùn wá. to life is what life would give back to you. What goes around will surely come back around. A boomerang will go as far as thrown, but it will come.